Kọ́ọ̀tù akọrin ọba o. Iyeye. Tell me baby. Ẹ̀rọ ayé ẹ̀rọ ayé ayé tó tó àkàwàrà ọmọ aráyé. Ẹ̀rọ ayé ẹ̀rọ ayé ayé tó tó àkàwàrà ọmọ aráyé ẹni ta ní kó kíni lẹ́yìn o àwọn yẹn fẹ̀gún sọ́wọ́ ẹni ta ní kó fẹ́ ní lójú àwọn yẹn fata sẹ́nu ọmọ aráyé má ṣe gbára lé o èyàn ò ṣe é gbọ́kànlé o ọmọ aráyé oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ọlọ́run ló lè dá ẹ̀dá yọ̀. Ah! Ah! Jẹ́rẹ́ ní ọjọ́ mi jàre, ọ̀rẹ́ mi lọ jàre. No share those cups. Lẹ́nu sáà, ẹ ó fọ́ yẹ̀lú. Lẹ́nu sáà, wọ́n á sùn lẹ́nu sẹ́wà rẹ̀. Ayé ẹ̀ lọ jàre ah! yìí. Ta mo fẹ́ wí fún ọ, ta mo fẹ́ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ti tolú ẹ̀kú òyà ìyẹn ti dààmú mọ́ra o dààmú mọ́ra o tó bá jẹ pẹ́nu ṣe é ṣí mi bá mọ́nú rẹ o ò bá mọ́nú mi o ṣùgbọ́n kò ṣe ṣí o kò ṣe ṣí bí i o ìgbọ́lẹ̀ tí ń bọ̀ fáyín. ilé mò ń lọ. ìgbọ́lẹ̀ wa ti ń bọ̀ nù pọ̀ jáde lọ ra nǹkan ni. ẹ jẹ́ ìwọ̀n yín lọ́wọ́ débi tẹ́ ń lọ. o ṣe mo dúpẹ́ ìwọ náà dàgbà o o ṣeun o ah, mm, o ṣeun o làlùbárí ká o. Mm. ọ̀rẹ́ mi ó ṣáà ti yẹ bẹ́ẹ̀ ṣòro àwọn ní ga yẹn tí n bá dọ́dọ̀ wọn máa rò pé ó ti ga sápò mi ni mi ò gbọ́dọ̀ ló chain lọ torí ah, ẹ̀ mo fẹ́ bọ́ fún ẹ ayé mi dọ̀wọ́ ẹ o ah, má jojú mi ò jọ́ torí ọlọ́run. tí bá rẹ̀ ti dé lọ́la màá gbà lọ́wọ́ ẹ̀ màá sà ẹ̀. lóun mo ti ẹ̀ máa dúró de yíyan ṣe iṣu yíyan ṣe iṣu ẹ wàá ṣeré má pẹ́ ṣogbọ́. ẹ ọdẹ òponu ó ní kí n bá òun kó dání kóun lọ kóun dé wèrè ṣó ti dé náà bó tiẹ̀ ṣe wà yẹn ó ń lọ kú dànù ni tó bá ti ya rọra kú eléyìí tó kó fún mi yìí náà n bá kó dọ́dọ̀ àwọn àbòkí màá rówó gidi gbà ń bẹ̀ àti kuban. ó jèrè tọ́jà mà pé ọmọkùnrin ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ó ti lu èròkèrò pẹ̀lú rẹ̀ ó ní lọ́la bọ́ọ̀kùnrin ṣe lọ ó ní yóò kú. Ah, báwo lèyìn ṣe mọ̀. Ah, ọmọ yìí eh, eh, eh, etí inú lè jo tèmi ń lò. kí ló ń jẹ́ tí inú. ọ̀kadì sọ ẹrù orí rẹ̀ kalẹ̀. pàápàá irú ìyàwó ẹ ọmọ tó máa ń rèdí kiri tó máa ń ṣakọ yẹn màyà tún kìyẹn náà mọ́lẹ̀ màyà tún máa bá sùn ní gbogbo ẹ bá dìtẹ̀ bó ṣe ń lọ yẹn ò ní dé o ò ní dé. ìwé o kúkú eléyìí wò kí ni mo ṣe. Yeah kejì mọ́. ẹ̀rọ ayé nǹkan kí ni tó wá tí ì gbọ́ kí ni tó tí ì rí tó fi wá sádúró tó ṣe. ó fẹ́ pọ̀ rẹ̀ ni. ṣé lílù tó wá lù tẹ̀ kíra yín sọ wá ràn kankan. a ah, ti tóbi rẹ ìwọ ọlọ́run ọba tí ọ̀la fi wé ọba tí ọ̀la fi jọ ọba tí ò ṣe fìjà lọ ọba dáadáa ọba takuntakun ìdílé o tí wọn fi fẹ̀yìn ọmọ sí lágbára tó dùkà mọ́ o máa wo tó ìwà tó wù mẹ́wọ̀n ṣé wà tó wù ìsọdá nísìn sótó nǹkan sí ni àbọ̀ bàjẹ́ tọ́lọ́ba ayé jẹ́. o ṣé ọkọ mi mo dúpẹ́ ìwọ náà dàgbà ah, eh. mo ti fẹ́ dé ibi tí mò ń lọ. irọ́ ẹ máa lo ẹ méjì máa gbé débẹ̀ mo yìí lè gbé débẹ̀. máa lo ẹnu iṣẹ́ tiẹ̀ bí o dé yìí tó gẹ́. inú mi máa ṣe bẹ́ẹ̀ ó dé má bínú mi mo ní ṣe bẹ́ẹ̀ mọ ẹ jẹ́ n bá yín gbé débẹ̀. bíbí iṣẹ́ tiẹ̀ lọ wà. ẹ má wọ ẹ fèmí lẹ̀ ẹ jẹ́ bá yín gbé débi dẹ́n gbé lọ. ó ti dáa báwọn ó ti dáa báwọn ó ti dáa. ibi tí mò ń lọ jìnnà ohun tí mo kàn lè bí ọ léèrè ni pé kí ni tó fẹ́ gan-an tó wù kí n ṣe fún ọ torí oore tó o ṣe fún mi ibi ibi iṣẹ́ rẹ ló ti kú ò tó fi wá gba ìrùrí mi tó fi bá ń gbé dé tó bá fẹ́ ni kó o sọ fún mi nǹkan tí mo fẹ́ ah, mi ò fẹ́ nǹkankan nǹkan tí mo lè sọ pé mo fẹ́ ojú bí mo ṣe mọ inú àwọn èèyàn nǹkan tí mo rà gbọ́ yìí bí mo ṣe gbọ́ kí n máa mọ inú àwọn èèyàn kí n máa mọ èrò burúkú tó bá ní sọ́kàn sọmọ làkejì kí n máa mọ káàkiri káàkiri nǹkan tí mo fẹ́ nìyẹn. ṣe gbọ́ tó o bá wá mọ̀ lọ́ọ̀bà máa kẹ gbogbo wọn mọ́lẹ̀ lọ́ọ̀ máa yanjú wọn lọ́ọ̀bà máa kẹ mọ́lẹ̀ lọ́ọ̀ yanjú wọn mo ní mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. nígbà tó jẹ́ pé n tó fẹ́ nù n ó ṣe fún ọ ṣùgbọ́n ọjọ́ kíjọ́ tó o bá ti sọ jáde fún ẹ̀dá alààyè kan àbí tó o fi ṣe wà wù ah! nǹkan bàjẹ́ eléwó sòrè wà lóde làwèrè tó ń jà jà gidi tí ò ṣàtúnṣe sọmọ kan tó ṣe é fún ọ. wèrè. bẹ́ẹ̀ ni. ẹyẹ ego ego kò sí wàhálà nǹkan mi mi ní sọ fún yàn mo dẹ ní fi wà wù mo ò ní jẹ́ kẹ́ da kọ́kọ́ mọ nǹkan tí mo ń gbọ́ mo dẹ ní jẹ́ kọ́ mọ nǹkan tí mo ń gbọ́. kódà kọ́ bá rí bẹ́ẹ̀ dáwọ́ rẹ méjèèjì délẹ̀ náà ló ṣe wà látẹ̀kùn ó tí tó ṣe tán ṣùgbọ́n ipa máa late fún interview yẹn náà. a lè pẹ́ ó ṣàmọ̀ pé àwa méjèèjì náà ni wọ́n shortlist fún iṣẹ́ yẹn a dẹ̀ ti lọ ṣe interview tẹ́lẹ̀ so ní sùúrù àwa náà ló máa mú a. ẹyin tó bá máa mú wa náà ó yẹ ká ti tètè ṣètò ó yẹ ká ti kúrò nílé látẹ̀kàn ẹ wọ́n náà wo time ṣé o check time lọ́wọ́ ẹ̀ ni make up make up make up make up gbogbo nǹkan tẹ́nìkan náà ló máa ń ṣe kinní ẹ látẹ̀kọ́ make up ah ó ga o ṣé mi náà ṣe makeup ni. ní sùúrù ìwò i can't wait kọ́lọ́run bá kú jọ kó jẹ́ kó fún wa níṣẹ́ yẹn. ṣé o mọ̀ pé a ti bọ́ sínú owó nìyẹn. àná ọba tó ń bá ṣe mú àméjèèjì kó mú kan náà àméjèèjì n tó bá ṣàkàn ó kàn mí tí ò bá ti wà nù gbádùn wá ṣàrántí mi so ní sùúrù farabalẹ̀. mi ò rẹ́ mi mo ti farabalẹ̀ nínú èdè ìṣẹ̀kọ́ tí wàá ṣe ká ètè máa lò wọ́n náà wo time time ti lọ ọ̀rẹ́ mi i can't wait wọ́n náà down. mo ti ṣe tán mo ti ṣe tán. ṣé ti ṣe tán báyìí. akọrin ọba o. Shindara hmm? cab tó ọ̀dà látẹ̀kọ̀ ó yẹ kó ti dé náà. Eh, eh? ó máa tó dé ó máa tó dé. wọ́n tẹ̀ kan time ti lọ wẹ́ òun pa mí níbi ìbàyìí nísìn jọ̀wọ́ pa ẹnu. a tó dé ah, gbogbo nǹkan ló fi máa ń kánjú àwọn ah, fi ṣe ẹni ò fẹ́ dúró sínú òrùn pẹ̀lẹ́ ọmọ pupa káàbù máa tó dé. kó ṣàyè tètè látẹ̀kọ̀ ẹ́ eh? a ti pẹ́ jù mí báyìí náà a ti pẹ́ o ọ̀dẹ̀ èmi tí mo ti họ́dà fún àwọn ayakìlà kí wọ́n wá pa ẹ́ sínsìn kí wọ́n wá palẹ̀ mọ́ ṣe bó rí òrùn ló ń kọ̀ǹplẹ̀ ìgbà tó bá róhùn mọ́ títí láéláé ṣé o ah, káwọn ilé náà tiẹ̀ tètè dé káwọn á palẹ̀ wèrè mú. ẹ lọ ẹ lọ kí ló ṣe fún ẹ kò dáa ṣe bọ́ yẹ ẹ ni náà kò kú sí kò dáná ọ̀hún kí ló dé kò dáná ọ̀hún kí ló dé táwọn èèyàn rí báyìí ṣé lẹ́yìn ilé ni ah, ọ̀dọ̀ ni kò pa kí ló ní kò pa fún kí ló dé ṣé mo rí ẹ̀ ni ṣé kò sọ rẹ̀ mọ́ ni ah, kò dáa òòdà ṣe ń jẹ ṣe ń jẹ kò dáa má jẹ́ kó ti gbé lọ́nà òòdà ẹjọ́ náà ọ̀hún ah, kò dáná ọ̀hún ẹ̀ kò dáa kò dáa ilé ayé ṣe lè báyìí torí ọlọ́wù kí ló dé ayé lè báyìí náà àwọn èèyàn á kí ló dé èèyàn báyìí kí ló dé èèyàn ya ṣe eré báyìí ọlọ́wù. kò ríngì. fóònù mi ò ríngì. ẹ̀gbọ́n àǹtí kò ríngì. kò ríngì. bẹ́ẹ̀ gbọ́ kí fóònù yín ríngì. kò kò ríngì. kò dáa. kò dáa. ẹ̀ kọ́ mọ́ tó sọ pé kò dáa kó máa pa ẹ ti jagbèrè ẹhẹn cabman ti dé ok oya oya oya ẹ ṣílẹ̀kùn fún mi ẹ ṣílẹ̀kùn ẹ bá mi ṣílẹ̀kùn ẹ gbé mi dání ẹni kó máa ṣílẹ̀kùn ẹgbẹ́ mi kò dúró kó gbé mi ẹni kó gbé mi ẹni kó gbé mi ẹni kó gbé mi olórí burúkú ni yín yẹn fẹ́ sórí ikú tí eyín ò ní dà olóṣì olóṣì kò ní dà fún yín orí burúkú wẹ́rẹ́. ìka máa da àwọn èèyàn nítorí ọlọ́run wọ́n mọ̀ títí ìlú ọ̀rọ̀ kí ni mo kóra mi sí báyìí ọlọ́run ṣé ah, ayé mi ti bàjẹ́ báyìí à ah. ṣé mo wá wá kí ni mo kóra mi sí nítorí ọlọ́run àwọn ah, ọmọdé mo ṣe fún àyà oh, nínú ayé nínú ayé nínú ayé. Ọlátúnjí ṣé wọn nìkan náà ló fẹ́ dá lọ síbi tó ń lọ yìí ni. mami ọbẹ̀ yìí ti ń bọ́ bàkan lára mi o kí ló dé ṣé tó pé mo lọ́bì kan sí mo gbọ́dọ̀ lọ pe àwọn onílù àbáwọn olórin kan máa tẹ̀lé mi lọ́bẹ̀ ni èmi nìkan náà mo dá lọ. èmi náà tí mò ń béèrè ẹ ó nídìí tí mo fi ń béèrè torí mi ò fẹ́ wàhálà fẹ́mi mi ni o mi ì fẹ́ kó débi tó ń lọ yìí kó lọ́ọ́ máa hùwà ọmọ jàgídíjàgan àbí kó máa hùwà ọmọ burúkú ń bẹ̀ tó bá débẹ̀ kó ṣe jẹ́jẹ́ ni o kó fọwọ́ síbi tọ́wọ́ ń gbé o kò dẹ̀ mọ tó ń ṣe tó bá dán ẹ̀rù ló ń bà mí o ló ń jẹ́ kí n máa wí bẹ́ẹ̀ o. màmí ṣé ẹ ti gbọ́ pé mo jà yìí ni àbí bọ́lá tí mo ti ń ṣe jàgídíjàgàn àjẹmí èmi nìkan mò ń dá lọ mo ò ní fa wàhálà mo ti gbọ́. kò burú ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ tó bá dọ̀hùn ó dàbọ̀. tó bá jẹ pẹ́nu ṣe é ṣí mi bá mọ́nú rẹ̀ ò ẹ̀rọ ayé ayé tó tó àkàrà ọmọ aráyé ẹ̀rọ ayé ẹ pẹ̀lẹ́ ọ ẹ̀rọ ayé ṣe dáadáa ni ẹ pẹ̀lẹ́. lábẹ́ ọkọ àfẹ́sọ́nà kí lorúkọ ti yín o. èkó lorúkọ ọmọ sọsọ bíi owó ọmọ olóore tí ò sọ lórí èmi nìkan ni mo ní english name èmi ló máa ń pè ní lagos èmi náà ni mo tún ní alias máa ń pè mí láìlàndà èmi nìkan ló máa ń pè tó bá ṣe pé aláwa kíbá aláwa kíbá orúkọ mi ló kù tó máa ń pè èkó òdùmọ̀ta èkó òdùmọ̀ta. ẹ má bínú èkó wò gangan nìyẹn. jáde ah, <laughs> wọn láì pé tẹyin bá ń jáde ẹ máa ń wáìnà bò ní ọkọ̀ wa gé ẹ máa ń wá ẹ máa ń gbọ̀n dáhùn èèyàn sọ àwọn agbọ́dọ̀ wọn máa pariwo èkó èkó èkó èkó èkó èkó ẹyọkan náà ló wà nàìjíríà gangan. kódà ẹ káàbọ̀ sórí ilé yìí èmi ni mo ní kì í ṣe pé mo rẹ́ǹtì ẹ bá a ṣe bó ṣe wọ̀ ilé ní ilé ẹ. Ah, mo láìkí ẹ gan. Hmm. hmm irú ọmọ burúkú wo lọmọ ìmúwá bá mi ń lé ọmọ má ṣàǹfààní yìí ṣé èèyàn lè fi irú ọkùnrin eléyìí tó ń sọ̀rọ̀ báyìí yangàn láàrin ẹbí tèmi àbí láàrin àwọn ọ̀rẹ́ mi wípé ọkọ ọmọ tèmi lélẹ̀ àwítán lóhun èkó hmm. èkó kọ́ ìbàdàn ni ṣé eléyìí gan lè wúlò láàrin ẹbí tiẹ̀ àbí láàrin ẹbí tiwa ẹ àṣà ẹ̀sà inú mi dùn gan lọ mo mọ̀ pé gbàtẹ́ iná wà ní kékeré bíi ti bàbá yẹn máa gbáfẹ́ gan gan àwọn ah! máa ṣe fàájì gan náà eh, eh, ẹgbọ́n ẹ máa bá àyìndẹ́ mọ̀ pé eh, àyìndẹ́ ó mú yín gan ẹ máa máa gbá àyìndẹ́ dáadáa fọ́sì máa egun. ìjẹ̀bú ni ìjẹ̀bú ni mí. Ah, ah, àwọn ẹ̀kọ́ igan àwọn ẹ̀kọ́ gbogbogbò wọ́n ń kọ́ igan àwọn ọlọ́kọ̀wé kan náà ni ẹni robi sí mi ò ní jèrè o ọmọ kò ní jèrè kúrò nílẹ̀ ìbá ìbára ni ó bá ta ẹ̀wù yẹ́ ẹ̀ ni ó máa wọ̀ yóò máa ṣẹ̀rú ẹ̀gbẹ́ kiri ni tó bá papò méjìlá ṣòwò kò ní jèrè kúrò nílẹ̀ yìí o. <laughs> dúró èkó àbí kí ni wọ́n ti ń pè ẹ́ mo gbọ́ Yorùbá ó dẹ̀ yé mi ìjẹ̀bú ni mí o ìkẹ́nẹ́ ni wọ́n bí mi sí èmi ló ń kọrin òwe bú níbí. omi ẹ̀yin kọ́ omi kọ́ àyìndá ẹ̀mí gbọ́ ẹ̀yin náà máa ti àwọn kan bẹ́ẹ̀ yẹn ti máa ṣe dáadáa kékeré àyìndé ni mò ń kọ. ẹ lẹ́ni robi sí ẹ wo bí tó o bá dìde kúrò ní ilé mi sí kò jáde. Ah, ẹ̀yin kọ́ ni mo ń bá màá pẹ́ sójà tàbí kí n pe àwọn àmọ̀tẹ́kùn kan wá gbé ẹ kò bí. èmi kò ló ń bá wí idiot. eléyìí ń kọrin òun fẹ́ mi èmi mò ń rọbí sí ẹ o fẹ́ tọ́ ọmọ tèmi o wá ń kọrin fún mi idiot. Ah! ẹ wá ná sọmọ yẹn mọ inú mi ni àbò mọ nǹkan tí mò ń rò ló wá ń kọrin òwe fún mi bẹ́ẹ̀ yẹn orin yẹn tọ́ọ̀ṣì mi o. kọ́lọ́n kó ṣàánú wa pẹ̀lú ọjà tá à ń ta lásìkò yìí ni kò sí ọjà bó ti lè wù kó mọ bàbá ṣe oúnjẹ kalẹ̀ báyìí a máa fi yòókù tọrọ ńgbà tá a bá máa palẹ̀ mọ́ lálẹ́ ni oh. èmi ò mọ ohun tí ìlú ìwà dà báyìí o. ṣé ń tẹ́yìn sọnù mọ́ èmi mọ̀ ti gbọ̀n èmi ò mọ alájà púpọ̀ sórí igbá mọ̀ eh. bí n bá ra gàárì bóyá bóyá ogún eh, kóńgò mo rà ni o bí ọgbọ̀n ni o bí n bá ra ráìsì wọn bá ń ti bá tà owó mi yín mọ̀ fi yí mọ́ra wọn ni èmi alájà púpọ̀ mọ̀ yín lè jẹun dá mi ń gbèsè. àbúrò iye tó ti ẹ̀ lẹ́wà ni Uh, gọbọ ẹni. ẹ wà lẹ́ ń sọ. àti rẹ́ẹ̀sì gan. Uh, ọ̀dọ̀ sílẹ̀ dùn sí ti mọ́ra aláìsí kú tọ́nu tẹ́lẹ̀ yín àmọ́ nàìjíríà aláìsí mò ń kówó rà ní ìsìn ah. kí n sa gbogbo òkúta rẹ̀ ní. ọlọ́run kó ṣàánú wa ni. mọ́mọ́ wa hmm? kí ló ṣe gbọ̀dọ̀ tún jì. èmi ò mọ tó ṣe o. Ah, wọ́n tún ti lọ fa wàhálà nù. ẹ eh, ẹ eh, ṣáàjẹ́ lọ yọjú sí i. kò sí wàhálà. jẹ́ lọ yọjú kọ́ mi. ó dàbọ̀ o ṣe. ah ah kí ló dé kí ló táyé le tó yìí kí ló dé ah kí o máa yẹyàn kan tó tẹ tó tẹ tó tẹ tó tẹ kó tẹ èrò kan gidi kí ló dé táyé le tó yìí ah mú ẹwà imú jáde mọ́nu lẹ́yìn lẹ́yìn kí ni kò máa ń gbóúnjẹ wá rọrùn àmà kí n jẹun kí n dẹ̀ máa sùn kí n máa mí ní jáde mọ́nu lẹ́yìn kí ló dé abọ́mọ máa yìn kiri rẹ̀ ọmọ gbọ́wọ́ púpọ̀ ló máa gbọ́wọ́ púpọ̀ ló máa gbọ́wọ́ púpọ̀ ó ti sú mi ah ọ̀rẹ́ bẹ yá mi wéyè gbogbo alùpùpù lọ́dẹ̀ ti pè mí wéyè kí ló dé ah ó ti sú mi jàre. ha ó mà ga o kí ni ìwà fífi tẹ́ obìnrin lọ́rùn báyìí sìn tó bá kọ́lé fún wọn wọn á rún wọn níjọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn kó fún wọn ní mọ́tò benz wọn á rún wọn kó gbé wọn kó nàìjíríà lọ sí dubai pé yàkàn wá lọ ṣe vacation wọn á rún wọn ah, even gan bọ́n bímọ gan lẹ́yìn three months wọn á rún wọn kí wá lèèyàn fẹ́ fi tẹ́ obìnrin lọ́rùn gangan gangan báyìí. ah ó mọ̀ bí a o ok kò sí wàhálà ọlọ́run ṣe òwúrọ̀ o ti ṣe ètò pọ̀ jù náà ayé o ti lo ètò pọ̀ náà ayé náà thirty years kò ń ṣọmọdé ọdún náà thirty years ò kí ń ṣọmọdé ọdún fún olóògbé ìyàwó náà ló máa kọ síbẹ̀ tó náà bá kú nínú ayé náà tó bá filẹ̀ fèmí náà kò sí nǹkan tó burú níbẹ̀ àfi kí n pelé kọ́ bá mi ṣe má gùn tí bá nà má gùn lẹ̀ fún ẹ ẹnikẹ́ni tó bá kọ́ gorí ẹ̀ báyìí ìyẹn á lọ èèyàn kú lé lórí nìyẹn ah! wọ́n á wá wá ẹni tí ẹni tóun náà pa wọ́n máa pa tó bá pààyàn máa pa òun náà ni àfi kí n nà má gùn lẹ̀ fún ẹni tó bá ti gùn lé lórí bá yẹn kú ẹni tó bá dẹ̀ ti pààyàn dẹ̀rẹ́ wọ́n máa pa òun náà ni. àtàlélẹ́yìn ah! dání tàtúndínlẹ́yìn tó lọ́wọ́ òun ní mo tún lẹ́yìn tó lọ́wọ́ tàtúndín àwọn egungun ọ̀rẹ́ lẹ́yìn tàtúndínlẹ́yìn tó lọ́wọ́ kò ní dábúyà lájà ò ní jẹ́yẹ̀ kí ló ṣe kí ló ṣẹlẹ̀ ẹ má bínú ẹ̀gbọ́n ẹ jọ ẹ kí lè ṣe lójú wíńdò yìí. tí mò ń gbatẹ́gùn. inú wíńdò tẹ̀ ń wo yìí àwa la ní àwa la ń sanwó àwa la ń sá agreement commission àwa la sọ kí ló wá ṣe ń bẹ̀. mi sọ pé mi náà mo ni mo kàn gbatẹ́gùn bí ni. kò yẹ yín ṣe ibẹ̀ ẹ dúró sí ibà yìí bẹ́ẹ̀ jó bẹ́ẹ̀ ṣe ń mí dẹ̀ mí yẹn ó ní mi lára mi tí mo sùn sínú ló ní mi lára. láì lọ sí jìn oh, ah. ṣe mi ò bàjẹ́ báyìí a ìdúró yín mi báyìí ìdúró yín báyìí gbogbo ah àní ẹ mi náà àánú lé ẹkọ e mi báyìí. sórí kó fi èkó lẹ̀ kó sọ ẹ̀gbá mi ì lè kúrò mi tí mo wà yìí rárá àlẹ́ nínú. àtẹ́gùn tí mo fi ń mí nẹ́tíwọ̀kì ẹ̀ ibi mo ti ń rí ah. nẹ́tíwọ̀kì kan tí mo fi ń ṣe ibi mo ti ń rí gbogbo nǹkan mi ì lè kúrò mi tí mo wà iṣẹ́. adúlóyè ṣe bá yẹ pé tó torí ọlọ́run náà mo bẹ̀ yín nínú àwọn anigẹ́gbẹ́ yín báyìí tí mo bẹ̀ yín níṣẹ́ ìnáni ni ìyá ní ìdúró yín kó yà kó fi gbé mi kúrò níbí wọ́n á tọ́ fún mi jà fún mi jà ẹ o mi ìbẹ̀rù rárá fún mi jà ẹ. mo bá yín mo ah, bá fún mi jà ẹ. Eh, mi bá yín jà mi bá yín jà ẹ má bínú mo bá yín jà. ẹ kọ́ ló ṣẹlẹ̀ ó wọ́n ń lé síbi kí ló ṣẹlẹ̀. èmi ò lè kúrò níbí o nẹ́tíwọ̀kì wà níbí. kò sẹ́ńtì mi lè gbàdọ̀ balẹ̀ mú gbàdọ̀ balẹ̀ ọba gbàdọ̀ kọ̀dọ̀ lórí asán ni mi ṣe tán ti kúrò níbí landlord gan ya wèrè ó yẹ kó fi lé síbi tí mo wà yìí ah. àlùbáríkà wà níbí àbí wèrè ní bọ́ yìí ni mo kò ti ya wèrè ah. tí o bá kúrò níbi ìsìn tí n bá gún ẹ lọ́rùn bẹ́ẹ̀ ló máa kọ́kọ́ ṣáájú ìyàwó mi lọ́nà ó dà kó ti ya wèrè. ẹ ah! jẹ́ kí ló dé náà kí ló dé tẹ̀ jẹ́ ìyàtà báyìí kí ló dé tẹ̀ ìbúrú báyìí ẹ̀gbọ́n ìka ní ẹ̀gbọ́n ìka ní náà. o má yọra ẹ̀ tán. kí ló dé tí kò báyìí náà. Ah! ìjẹ̀bú mà eh, ní mi èmi àwọn àgbà àwọn ilé òkà. ẹ ẹ ẹ ẹ tó wọ ẹ wọ ẹ tó bá tó dà mo ti gbọ́ mo ti gbọ́ ìmọ̀ agúlè lọ́rùn bàbá yẹn pa ìwọlé mi lórí. kí ló tún sọ kí ló tún sọ wọn dàtọ́ bí alayà yẹn dúró omi gbọ́dọ̀ ní gbàdúrà lẹ́yìn lórí ẹ̀dúró síbẹ̀ ẹ̀dúró. àbúrò ìlọmọ ìkẹ́ wọn bí ya ẹ̀dá wọn bí ya ẹ̀dá. kí ló dé kí ló dé kí ni mo fẹ́ kí n fẹ́ pa kí ló dé táyé yìí báyìí torí ọlọ́ ah ah ọdẹ tí wàá sún mi báyìí mo ti mọ nǹkan tí máa ṣe mo mọ nǹkan tí máa ṣe máa hmm. lọ apc ńlá táwọn ọmọ olóyún máa ń lò yẹn màmá máa pín òun káàkiri máa láàdú ẹ lóun ní máa gbọ́ kọ̀ọ̀kan mọ́ máa gbé sétí mi báyìí máa máa gbé kiri mọ́ òní gbọ́ kọ̀ọ̀kan mọ́ máa máa gbá wọn náírà máa nì àwọn tó máa ń kọ̀ọ̀kan yẹn máa máa gbọ́ wọn máa máa gbá wọn slantan máa máa gbá wọn Davido máa máa gbá wọn Lámídé nǹkan tó máa gbọ́ nìyẹn mi ò bò ní kóòtù yẹn gbogbo nínú ní dẹ́ni dẹ́ni ọ̀pọ̀ lówó mọ̀ máa gbèsè tì nìyẹn ó dàbí kan tó kù ti lè ṣe nìyẹn ah ah kí ló dé ti fẹ́ pa mi ah ọmọ ah inú le o inú jí o ah inú le o inú jí o. sídìsì dé òkè wẹ̀wẹ̀ gòdè yẹ gúgúgúgúgú. ayọ̀ ìwọ́n ni wẹ̀ẹ́ gòdè yẹ mọ́ àní ládà hip hop máa ń lò tí mo tí mo tí mo máa ń rìn káàkiri mi ò ní gbọ́ ẹ̀kọ́ kan mi ní màkàn tó yẹ nǹkan sọ I don't want this one that big one that one that one wey uh, all this that uh, eh, whiskey jọ uh, Davido that one wey dem dey use that big one wey go cover all my ear. ààrẹ ẹ̀ na this one I want you. ẹ lọ ikọ́ sí ikọ́ sí wetin e cost how much seven thousand seven thousand eh. i go pay you bring am ah, i go pay. wetin dey do dis brother. Uh, this one dey okay. pack am for me jare. but na transfer i go collect o. Oh. for wetin. i no get cash. if i no see alert i no go drop am o. Oh. e go see alert before i go o. Oh, yeah which bank GTB. oya call account o four. one direct five hundred zero price one zero price one hundred naira. ẹ kọ́ bẹ́tà. ṣé ẹ ti gbómi àmọ̀là léná ah, ẹ kò náà mọ̀ kí ló dé bá mi kàwó bá mi kàwó lánàá tọ́kọ́ mi fún mi jàre wá gbówó mi jàre tó ń gbówó mi. Ah, mo jàre. mo ti bá yín wọ ọbẹ̀ wọn. ah o ṣe ọkọ mi o ṣe ṣọ́ọ̀ṣì àti gbomi àmàlà náà kànú. Mm, wọ́n ti gbé kaná. torí àmàlà méjì náà ló kù ńlẹ̀ ah. ẹ ti mọ kankan wọn máa padà sọkò pọnyín nílùú yìí. Mm-hmm lèmi tí mo ti fi táńtọ́ lọ́rùn mi sínú oúnjẹ inú kí gbogbo wọn máa délé kán mọ̀ kú lẹ́yọ̀ kọ̀ọ̀kan bí adìẹ ni wọn sì mọ̀ síbi páwọn nìkan làwọn mọ̀ oúnjẹ sí dáadáa gbogbo wọn mọ̀ kú lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni wọn bá fi lè jọbẹ̀ bá ikú dé èmi náà á dé tán mo ti sánú oúnjẹ àwọn èèyàn mọ̀ wá sọ́dọ̀ mi wọ́n kú lọ́dọ̀ gbogbo tọ́bi ni ó da ooru. Ah! Ah! wẹ́rẹ́ wọ́n ti dá wẹ́rẹ́ wọ́ ìwọ ló dọ̀la. níbo níbo níbo ẹgbàdo. níbo ni ọlọ́run tọ́lọ́ lọ́hùn wá ọ̀dọ́ ọbẹ̀ ọbẹ̀ ọdọ́ ọdọ́ ọdọ́ ọdọ́ ọdọ́ ọdọ́ oríṣiríṣi lọ́mọ yìí mọ́ mọ́ ah! tọmọlẹ́bí ìyá fi sùn wọ́n ná ah, òwe jẹ́ ọ̀pọ̀ àwọn kọ́sítọ́mù ọjà àwọn gbèsè lélẹ́yìí nínú ayé. mo mọ ẹjẹ oko ẹwẹ wá kó bẹ yà àwọn kọ́sítọ́mù ó jẹun o. ọ̀rọ̀ yìí ti sọnù ẹ̀kún o ìyẹn ti dààmú mọ́ra o ó dààmú mọ́ra o tó bá jẹ pẹ́nu ṣe é ṣí mi bá mọ́nú rẹ o ò bá mọ́nú mi o ṣùgbọ́n kò ṣe é ṣí o kò ṣe é ṣí ìgbà ọmọ ajé lálẹ́ ẹ̀ṣọ́ ọmọ ajé gbọ́dọ̀ gbogbo dára bíi èmi náà mọ̀ wípé ohun tó ń ṣẹlẹ̀ kì í ṣojú lásán torí mo mọ̀ wípé òun kì í ṣe ọmọ bẹ́ẹ̀ ìwà tó wù láti kékeré ó ṣe máa wá dàgbà tó máa wá gbé irú ẹ̀. sori pé ó lọ́wọ́ nǹkan nù ni àmọ́ síbẹ̀síbẹ̀ èmi ni mo bí ẹ ohun tí mo bá dẹ̀ bí ẹ ó yẹ kó lè jẹ́wọ́ fún mi ohun tó bá wà díẹ̀ ṣàlàyé ẹ̀ fún mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ gangan àbí o ti ń bá wọn mú pàyà tán mu ni. màmí nǹkan kò ṣe mí èmi ò bá wọn mú kankan o nǹkan kò ṣe mí màmí kò kàn lè yé yín ni o kò lè yé yín o. nǹkan kan ṣe é kò kàn lè yé mi ni kò ṣe nǹkan kan tó o bá fẹ́ fi yé mi èmi ò bínú sí èmi máa sọ̀ǹgù sọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ni wàá lọ máa gbé ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó bá ṣe wóróworó rádaràda tó ń ṣe yìí wàá lù àlùbalẹ̀ lọ́hùn ni bẹ́ẹ̀ ni torí mi lè jẹ́ wá pa mí èmi ò pàyà mi o mi ò pàyà mi ọmọ kan ò lè pa mí àbí bàbá ẹ̀ ó gbọ́ pé èmi mo pa bàbá ẹ̀ ni kábà lẹ́sàn bàbá ẹ̀ ló fẹ́ gbà lára mi kí ló dé tó fẹ́ pa mí ó dẹ̀ ní kò lè yé mi kò lè yé mi kí ló lè yé mi bẹ́ẹ̀. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ọlọ́run ló lè kẹ́dà yọ inú ẹ̀dá jíjù kò tó lọ ọmọ aráyé deeper life nínú ayé deeper life nínú ayé ọmọ aráyé ẹ̀rọ ayé ẹ̀rọ ayé ayé tó tó àgbà ọmọ aráyé ẹni ta ní kó kí ni lẹ́yìn o àwọn yẹn fẹ̀gún sọ́wọ́ ẹni ta ní kó fẹ́ ni lójú àwọn yẹn fata sẹ́nu ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé o má ṣe gbọ́kàn lé o má ṣe gbára lé o. òun wẹ̀ bí ẹni tó rí òpè bí ẹni tó rí ẹ̀ gbálẹ̀ gbogbo complaint tí mo gbọ́ pátá yẹn ṣé lóòótọ́ ni wàá mú gbogbo àdúgbò wàá dàrú wàá ṣe bó ṣe wù ẹ́ ṣó ní òpè owó kí n rori ni ah, ah, kí ni nǹkan tó ń ṣe gbọ̀ngàn ẹ́. ẹ̀wọ̀n ọkàn ọ̀dọ́kàn sọ mí lẹ́nu ni nǹkan tó ń ṣe tèmi ló ń sọ pé mò ń ṣe o mo ò ṣe kankan mi dàdúgbò mo ò ṣe anything o mo ò ṣe ọkọ ládùúgbò nǹkan tó kàn ń ṣe mí wọn ò lè understand ni o wọn ò lè mọ nǹkan tó ń ṣe mí ni o. ẹ jẹ́ ṣàlàyé fẹ́mi kí mi understand ìwọ kò lè yẹ́yìn náà. orí ẹ ti gbálẹ̀ kò lè yí ẹ kò dẹ̀ ní yí ẹ ebú ni kò lè yí ẹ. wo jẹ́ kí n sọ fún ẹ gbogbo wà pálapàla tó wù yẹn wo jẹ́ kó mọ níbẹ̀ yẹn o jẹ́ kó mọ níbi tó ti wà bíbáyìí is a new place má bá mi dọ́dọ̀ kú dánwò o má dán anything wò and for your information ṣorí ilé ta kọ́kọ́ bá ṣe wọ street yẹn ṣojú ilé yẹn àwọn sójà ló ń gbé bẹ́ẹ̀ wọ́n like mi bàjẹ́ a máa jọ ń ṣe fàájì wọ́n máa ń wá bíbẹ̀ àjọ ń ṣe fàájì gan níjọ́ tó bá misbehave pẹ́ẹ́ màá ní kọ́ gbé ẹ̀kọ́ dì pẹ̀lú ẹ̀ nínú ibẹ̀ yẹn yà yà ọmọ bó ṣe máa fi ìtìṣe ìyàbá nù ẹ̀ tán màá ní kọ́ nínú ẹ̀kọ́ dì pẹ̀lú ẹ̀. inú mu kí ló lè. mo kàn fẹ́ kó mọ̀ kó láti fúnra ẹ̀ ń brain ni. ìgbà tí jẹun tán aṣọ àfarabalẹ̀ à ń discuss iṣẹ́ tó fẹ́ ṣe pẹ̀lú gbèsè ayé ẹ̀ òun nìkan wọlé ni wọlọ́la wọ́n fi ṣe ẹni. bí akẹ́jẹ́ kí n padà máa lọ sọ́dọ̀ mọ́ mi. ó wà oh, right a very stupid for that statement mo dáyé sí ẹ ọ ọ ah, oh, oh, o ti fẹ́ bẹ̀rẹ̀. continue. ẹ̀rọ kú. ilé kọ́ lọ jẹ́ my friend. ibi tí bá ní kò wọ̀ ní o ibi tí bá ní kò tó bá wọbẹ̀ ó tẹ́ o. Ah, babe kí ni nǹkan tó ń ṣe ẹ kí ló ṣẹlẹ̀ gbọ̀ngbọ̀n náà mo notice wípé bí mo ṣe ń gbé ẹ bọ̀ o kò wá múdì ni o ò tiẹ̀ bá mi sọ̀rọ̀ rárá àtọ̀ kí ló ń ṣẹlẹ̀. well sweetheart no i don't think i'm comfortable here no wa wow, okay you are not just comfortable You mean wípé o like hotel tí mo gbé wá. mi ì baby. but mo kàn comfortable ni. <laughs> did you know something soribi hotel ìṣèwà yìí is one of the best hotel tó wà ládùúgbò yìí o ti yẹ yes, service wọn dẹ okay. òkè our rooms wọn náà dẹ wà òkè báwo o need láti or anything now you don't have to be moody you need to be happy o ṣàmọ̀kan tí màá tiẹ̀ wá ṣe ń bíbá rẹ̀ ẹ̀ ṣé wàá mọ̀ tó bá wa bá mi ṣeré tán tó bá mi ṣeré dáadáa to my own taste máa mm. mm. fún ẹ ní owó ẹ̀rọ abá ẹ ó yá ọmọ kan tó ṣẹlẹ̀ ń sìn ó mm. yá bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ <laughs> ẹlẹ́gbọ̀n. Ah, bros ṣe máa pa. kí ló dé ẹ ti ń mi mi jù ah, ẹ má yẹ kí bíbí yín ráìbù. aláyẹ fi yẹn lẹ ẹjọ tó lọ lọhùn ṣẹ ní kọjọ tẹlẹ fún mi bóyá àwọn ilé tẹ máa ń tà fáwọn kọsítọmà yẹn. kọlọkọlọ ẹ dẹ̀ máa wò last one tó kù ni mo tà fún kọsítọmà tó wá last wà láì. irọ́ ṣẹ́ wọlé lẹ́yìn náà. Ah, ẹ ló bẹ́ẹ̀ àmọye táwọn èèyàn bá ní kọ́nà báyìí wọ́n máa ń lo bẹ́ẹ̀ láti máa wà sọ́sítẹ́ yes. kí n lo bẹ́ẹ̀. ọlọ ẹ kò máa gbowó ya ẹ kò máa gbowó ẹ kò máa gbowó sí àṣẹ ti. ẹ jọ kí ló wà ní kí yẹn lo bẹ́ẹ̀ tí wàá lè pa ara gbàgbọ́ kó mọ ajẹ́pẹ́ tó dé òun ló yẹ ẹ mú àtẹ̀mí ẹni kó òun lo bẹ́ẹ̀ irọ́ èmi ló bá wà lo bẹ́ẹ̀. ọ̀nà ayọ́fọ̀ afa rẹ jọ tó lọ lọhùn mo ṣe lọjọ mọ kan sóòtẹ o ti yẹ ẹ sì jọ mo ní kọndọm ṣé torí kọ́nà lára ẹ ṣe ń gbọ̀n bá ara ẹ kò sí ìkọ̀kọ́ lára mi because ilé tó ọlọ́run mo ti lò tán mo ní ọmọ aláàtí dẹnu gate kò tó rí kọ́ndọ̀mù mi ní kọ̀ọ̀kan lára. so o mi pé bó ṣe wáyé o ní kọ́ndọ̀mù lọ́wọ́. àtọ ti yẹ. o sí wàhálà àwọn ará o sí wàhálà. alfa. sọ pa. ọ ti dé yẹ mo wa mo rú ẹ pẹ̀lú ọmọ ẹ̀kan ẹ kí ló ń ṣe oh. pẹ̀lú ẹ. <laughs> ọmọ tó ní mi pẹ̀lú àbí mo fẹ́ ṣe interview fún bíbá yìí ah, ah, <laughs> mo ti kọ́ léṣẹ́ yìí. mo gbọ́ ọmọ wá sóòtẹ́ o tún béèrè jam collection kí nìkan tó máa ṣe fún ọmọ tó bá gbé wá sóòtẹ́ o. Ah, ọ̀rẹ́ mi jọ̀ọ́ tó Ọlọ́run ṣé o ní kọ́ńdọ̀mù tí mo lè sáré lò sísinsin. yes yes mo ní. Eh, jọ fún mi jọ̀ọ́ tó Ọlọ́run. wàá lọ sí iléeṣẹ́ mi mo ṣẹ̀ dá sílẹ̀ tó ti manufacture condom ọ̀dẹ ni ẹ̀ eh. ogo fẹnu ra èmi bí ẹgbẹ́ kí ló ń ṣe pẹ̀lú ọmọ wàá ṣàlàyé fún mi ṣé kí wọ́n máa fún mi lóhùn òye ẹ̀ o ò mọ́pọ́ mọ yẹn gangan òun ló kó bá wálé that last time ọmọ tí wálé gbé sùn tó jẹ́ pé at the end of the day contract tó fẹ́ lọ gbà lábújá ó bọ́ ọmọ lọ́wọ́ ìgbà tí wálé máa máa ṣe findings pé kí ló lè ṣẹlẹ̀ wọ́n ti gbé contract mi tán ó tún á di pé wọ́n gbà lọ́wọ́ mi wọ́n á ní ah, ọmọ wo ló gbé sùn mọ́ jù wọ́n á rí i pé ọmọ tí wọ́n gbé gungungun yìí òun ló fa àgbákò fún wálé tẹ́lẹ̀ mi. ni ọmọ tí mo gbé wáyé padà bèè lọ́ọ̀mì àlàyé mi ò yé ẹ wo bá rẹ majek. òṣègùn ọ̀rẹ́ mi. ìjẹta mo ti wà ń bì mi ti ń lọ nìyẹn. ẹ kò sí wàhálà. good luck ẹ. òṣègùn yẹn. wá ṣe o ṣe. olùgbọ́n mo dé ìṣe dátó olóhùn mi jẹ ẹ jẹ́ ìtọ́lọ́ discharge ìtọ́lọ́ discharge ẹ̀rọ ayé ayé tó tó àkàràrà ọmọ aráyé ẹni ta ní kó kí ni lẹ́yìn o àwọn yẹn fẹ̀gún sọ́wọ́ ẹni ta ní kó fẹ́ ni lójú àwọn yẹn fata sẹ́nu ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé o kamara assistant owó lórí burúkú náà a jẹ dúró ó dára dúró látàrí ó yà wèrè. ẹjọ ẹjọ ẹ má bínú mo bísí mo bísí ẹ má bínú ẹ má bínú ẹ má wọrin mo bísí. inú ẹ̀dá jíjù kò tó lọ ọmọ aráyé ìbàlẹ̀ nínú ayé deeper life nínú ayé deeper life nínú ayé deeper life ẹ jọ ṣé ní fíìmù lẹ́yìn náà ni ok ẹ̀yin náà máa ṣe fíìmù ṣé kò sí. ẹ̀yin máa ṣe fíìmù. ẹ máa ṣe fíìmù. bọ́ọ̀bù kí lẹ́yìn nu tv. ẹ kò má ta behind the camera la máa ń wà. ok ẹ jọ tí wọn bá rẹ pé ọ̀rọ̀ ní ọ̀rọ̀ náà fẹ́ join ṣe fíìmù báwo ni wọ́n ṣe máa ṣe. ẹ fẹ́ join. ẹ bí bí nǹkan ṣàṣọ pé mo náà fẹ́ join. ẹ fẹ́ act. bẹ́ẹ̀ni. ẹ kò sí wàhálà ẹ lè ṣe àgọ́gán ṣiṣẹ́ wa yìí nà. ọ̀rọ̀ tó kọ̀ ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí mi ẹ jẹnẹrétọ̀ bọ̀ ìlé mi èlò dẹ̀ làwa ń gbà táwọn máa gbọmọ iṣẹ́ ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé màá mú yín wọlé ìsìn máa lọ bá director so wọ́n máa put in through so ẹ jọ sọ̀rọ̀ ìyẹn ọ̀gá tí wà ní ọ̀gá tí wà ọ̀gá nìyẹn pátápátá èlò ah. làwa ń gbà táwọn máa gbọmọ iṣẹ́ ẹ kì í sáré mú yín wọlé. Ah, má ṣe gbára lé e. èèyàn ṣe gbọ́kànlé o ah, ọmọ aráyé. ọ̀rọ̀ àpájù mi ò ṣe jà yìí no problem ò ṣe máa pè é tí bá ṣe tán. Yeah. Látúnjì. ẹ̀gbọ́n. o tí mo dà sílẹ̀ o mo fi ọlọ́run ọba bẹ̀ ẹ́ wọ́n lórí tíátà tó lóun fẹ́ ṣe o wọ́n ló sọ pé ó ń wùn o mo dẹ̀ ṣe nǹkan tó ń wùn ẹ́ n tí ó ń wùn èmi náà tó lè ṣe wọn ni kò fojú sẹ́yẹ̀ tó fẹ́ kọ́ yẹn o owó tí mo dà lẹ̀ o o mọ àkókò ìṣòwò kékeré fojú síṣẹ́ tó fẹ́ kọ́ yẹn a lè níjà ẹ̀bùn ṣé owó tẹ kó lẹ́yìn iye òun ló ń ṣe ni owó tán ní kásán ṣé yẹn ni àbíkẹ́ gbé lọ́hùn bíi ṣe máa tètè di star àtẹ́mi náà máa di àwọn èèyàn tó máa. <laughs> abẹ́ ẹ̀ máa gbúpọ̀ nù ó oh, bẹ́ẹ̀ ló rò kó rọrùn tó ó pọ́nú gan o ó máa ní láti kọ́kọ́ kọ́ṣẹ́ kó ń ṣe nǹkan tó rọrùn bẹ́ẹ̀ ẹlòmíì wà nídìí iṣẹ́ yẹn tó jẹ́ pé thirty five years twenty five years fifteen years forty years wọn ti mọ̀ ah. oh yes wọ́n pọ̀ bẹ́ẹ̀. forty years. bẹ́ẹ̀ni wọn ò dẹ̀ tí mọ̀ ẹlòmíì dẹ̀kẹ̀ rèé tẹ́lẹ̀ dá ẹ̀ bá rọ̀ mọ́ láàrin oṣù bíi mélòó ablo. ẹrú nǹkan tó ẹrú èmi bí oṣù kan sí méjì máa ní sáà. ti ẹ difficult. ah bẹ́ẹ̀ mm, mm, yes. ẹ ń ṣe pé fún mi ẹ. èpè kọ́ nítorí pé ìwọ tó ti ní intention pé o kò lọ́bẹ̀ lọ di star ni ọlọ́run tètè dárú yín lóhùn lọ́bẹ̀ lọ kọ́ṣẹ́ jìyàṣẹ́ yẹn kò lè jèrè ẹ̀ that is it that is it gbogbo ọ̀dọ́ wa mẹ́rin lọ́ọ́ ti mọ̀ mí o gbogbo àti mi wà ní ọ̀dọ̀ mọ́ mi. ọmọ ẹ̀ fún pata. ọdẹ òsì ọmọ ẹ̀ fún pàtà gbogbo ọ̀dọ̀ àwọn mẹ́rin lọ́ọ́ ti màmí ìyá àjẹbí òpò ní bọ́ ṣe mọ̀yàn nìyẹn wọ́n ń mọ̀yàn nìyẹn má bẹ́ẹ̀ lọ́n kó da àwọn tó lórúkọ lálálálá wọ́n ti tèmi ni pé má waste owó mi o má waste owó mi and that's it fojú síṣẹ́ tó fẹ́ lọ kọ́ ẹ̀wọ̀n ṣé ẹ jẹ́ kí n jẹ. ṣòyí ń sìn láàrin gbogbo nǹkan tó yẹ o ti sọ nǹkan márùn-ún o sọ kọ́kọ́ délẹ̀ ẹ̀gbọ́n ṣé kí n sọ èwo ló fẹ́ sọ délẹ̀ èwo ló fẹ́ sọ bẹ́ẹ̀ ọmọ ọ̀tá ló máa ń ṣe bó ṣe ń ṣe yẹn ọmọ ọ̀tá ló máa ń ṣe bẹ́ẹ̀ wo èmi ẹ̀gbọ́n tó dẹ̀ ní ìmí ò bá dùn gbogbo nǹkan mo fi jù ẹ lọ kó fúnra ẹ ní brain ah kí ni mo ní ẹ lára ah ah. mo ṣe nǹkan tí mo ń sọ nìyẹn. ẹ kò wọ́n mú pé gbogbo gbogbo tó bá ń bá mi pò lójoojúmọ́ yìí. láti ṣe orí èrò dá o láti ṣe orí èrò pé o mo ń bẹ̀ sọ̀rọ̀ gidi ni o tí bá ti sọ ẹ̀kọ́ wọ́n náà ti sọ márùn-ún mo tẹ̀lé sọ̀rọ̀ kó dákẹ́ ni. wo ayé ló bá mi o sí nǹkan tó lè ṣe fẹ́ I waste owó mi that's it. mo ti akọrin ọba o. Yeah, yeah. Tell me, baby. Come on. Ah, what the hell? What the hell? Hey. Wàhálà ìsúná. see that ẹ̀ lọ́sùn láàárọ̀ yóò pọ̀ ilé ilé pọ̀ orílẹ̀ tó gbé wa ó pọ̀ wàhálà tí mẹ́mu ṣe wò tó láàárọ̀ yìí. ọlọ́run ẹ̀rọ àtẹ́tọ̀ wọn ló ti gbàgbé ni. kí ló ṣe ẹ bí ìkọ́nìbọ̀dì jẹ rárá. ìyá ìwọ tó bá wọ̀ sí wa ọlọ́run wa gbà fún ẹ. wàhálà tí jẹ́ màá ṣe ẹ eh, eh. di star gbogbo bá pè mí ah, ló ti ẹ ṣe ẹ ó pọ̀ ó obìnrin bí ọkùnrin ọlọ́run ọlọ́run jẹ́ ọmọ yàrá ẹ̀ mo kọ́ fẹ́ kó mọ ọmọ ọdún ẹ̀ ó lè wá ṣiṣẹ́ ọlọ́run ní fi ẹlẹ́ o tíráì dáàbọ̀ ó lẹ́yìn ah, má ṣe yẹn o tíráì kẹ́gọ́ o ó lè tó wá lọ́ra yà. wọ́n á kí ẹ dáadáa má ṣe àwọn tó kọ́ má ṣe. wọ́n á fẹ́ dì gan-an ọlọ́run bá tiẹ̀ jẹ́ ọ̀la aláìka tó ń bẹ́ wọn tó ń béèyàn ó ṣáàmọ̀ nígbà jẹ́ ìyá mi. wàhálà pọ̀ irọ́ máa fa wàhálà ṣé kò kí rẹ̀ ni. lórí títí ọlọ́dà àwọn mẹ́sẹ̀ wá sí títì ni ìjẹ̀bẹ́ ilẹ̀ yìí ní gírí. gbogbo àwọn àǹsì lẹ́gẹ́dì bẹ̀rẹ̀ sí la máa ń lò ọlọ́run ṣàánú àwa náà ni. alfa ṣọ́ọ̀ṣì bẹ̀rẹ̀ ṣẹ́. ọlọ́run dúró di tọ́ba rí ẹ̀ wọ̀lì ṣiṣẹ́ yà. ọba dúró di ẹ̀ pa náà ni tọ́ba rí ẹ̀ wọ̀lì ṣe fi. àbúrò ti jẹun ṣá mi ránṣẹ́ àdìsá jẹ́jẹ́ dábọ̀ yà mi ránṣẹ́ nìyà àdìsí lùkẹ́ aláyọ̀ owó lélẹ̀. ó pọ̀ jẹ́ ìbàdí ọmọ akọ́mọ jìdí àmọ́ máa ń wo iṣẹ́ gan. wọ́n fẹ́ mi o ìwọ́jọ́ bá wọ̀ kí ló wá kí lè ń wá kiri. o àwọn ilé ilé àwọn bẹ́ẹ̀ ṣe iṣẹ́ yẹn ni. à ń tó sójú kan. mide mide mide mide mide mide martins mide martins ṣe táwọn ẹgbẹ́ fún yẹn lélẹ̀ pẹ̀lú bóyá lórúkọ tó ìmọ̀ tó ń pèsè fíìmù gan kò yẹ kó máa péré lé lára náà kò mọ́ àt náà máa take fifteen take thirty lórí set kò tún mọ́ra mú ìmọ̀ kan tí bọ̀dá fi sí gan rí lára ẹ̀ tó fi fẹ́ kó ṣe kó fẹ́ relé àwọn fifteen àwọn school Fẹ́mi Fẹ́mi Adébáyọ̀ tó bá débi wọ́n máa wọ́n máa panu láti wọ́n lọ fún ẹ̀ṣẹ̀ fàájì náà ni kókó sì dànù. ṣé o sì kí ló ṣẹlẹ̀ tó pariwo kí ló dé madu tani tani tani wá sí lókè sẹ́yìn. ọ̀gá mi o tẹ̀lé ọdún sí mi náà ayé tẹ́ bàjẹ́ tó pariwo fẹ́ gbẹ̀mí. ẹgbẹ́ ìjọba bínú ẹ̀gbọ́n ẹ jọ ẹ nígbà tá a ti mi dédé lẹ́ẹ̀kan ẹ ẹ kí wọn wọ́n dẹ̀ fún yín lówó. ẹ kí ló ṣẹlẹ̀ o fẹ́ gbà lówó náà. kí wọ́n dídé ṣe bẹ́ẹ̀ yẹn. ṣe kí ni ṣé o ṣe èrè ṣe wà ókè sa. ṣe kí ni ṣe lórí burúkú ni ẹni kí ló ṣe. bẹ́ẹ̀ ṣe kí sọ̀rọ̀ bá mi ṣe ẹ́. ṣé wà ókè sa sórí ẹ̀ pé sa. kí ló ṣe kí ló ṣe wọ́n fún yín lówó ẹ̀ kó bàtà orí jẹ́ òdèlè wọn bó ń bá mi sọ̀rọ̀ kí ló kí ló ń tà láti pàpọ̀. màá pẹ́ ẹ̀ létí o kó sì kó mi jọ. ẹ máa ké pẹ́pẹ́ sí pẹ́pẹ́ sí pé ọmọ mi wà lóko ṣe ẹ ẹ ẹ fojú sí nǹkan tẹ́ ẹ wá ṣe. lórí kúkú bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ lọ ọlọ́mà pa tìyà ẹ̀ jẹ́. afa ṣe ẹtìkẹ́ náà ẹ̀ sí àná. ẹ̀ wọ́n ọ̀dẹ́ ẹ̀yìn ẹ̀tìkẹ́ ọ̀dẹ́ make sure kò ṣe dáadáa wọn ní wàhálà tó wọn ní so let me have it so i need you okay um, action. ìgbà tí wọ́n fi dé ọ̀dọ̀ àwọn bíkú yẹn wọ́n ní kí ní òní wọ́n mọ́. tóbi sọ yín mẹ́ẹ̀dọ̀ wà tí mo gbọ́ ọ̀dà tó èèyàn ni ẹ ó lè fi mílẹ̀ sínú yàrá owó mú sọ wọ́n bá wọlé kan sọ̀rọ̀ bíbẹ̀ tí ó ṣí ẹ ní. kí ló ṣe náà mo rò pé lórí burú. kí ló ṣe lọ màá bẹ̀rẹ̀ ní sùúrù. níta ni ṣé mo tún bẹ̀rẹ̀ ìgbèrè ẹ̀jẹ̀ kan ni ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. èmi ni. ẹ̀ka ni ẹ mo kọ lórí burúkú yẹn tábìlì ẹ̀kọ́ mi èmi bẹ́ẹ̀ ni mo ṣe kẹ́rin sọ̀rọ̀ rẹ̀ mo kọ lórí burúkú ṣé àgbẹ̀rẹ̀ ni ẹ ẹ fẹ́ yìí. ọ̀rọ̀ ọ̀rọ̀ ma ojú mi. kò ní dáa fojú ẹ yẹn mo kọ lórí burúkú làwọn tó ni ẹ kò ní dáa fojú ẹ yẹn ṣáà tẹ́ ṣe yìí wọ́n yẹ máa rí nírú no no you did very well and in fact o ma ju n tó tán ó bóyá fún tóbi ni tóbi kò yé tóbi mọ́ kò mọ́ bí tóun já sí no nice one ẹni ah ó ṣe dáadáa ó ṣe dáadáa jẹ́ jẹ́ ká ní sí you tóbi ń sìn. Hmm. lórí burúkú òun pàtẹ́wọ́ fún inú ẹ̀ náà dùn síbẹ̀ lè ṣe máa kó mọ kó máa ti kọ́ bọ̀ nǹkan tàn ní nítorí pé bí màá ṣe fa alálẹ́ ni mò ń rò ṣáṣùṣì tó fẹ́ ṣe kókó sí kòǹbì ọ̀làǹdè tú kọ́mọ mi tún wọlé dé wá ọ̀tọ̀ dé tú ọ̀tọ̀ ni mo ráyè wèrè máa àti àníwá àti tó fi mu ní kí mo ní kó nù mí ṣe bí kò má àti kankan. ayé mi bàjẹ́ ni ọ̀fẹ́ ah, ah, ah, kú lánàá ni tiẹ̀ tó kò dá. kókó tó fi ẹ̀ ta ní ẹ̀. kò dá kò dá. kí ni kò dá. jáde tó bi. wọ́n mi kò tó tó. get out. àrùn àjà ẹ̀. pariwo bí ẹ pariwo bí ẹ. alo mi ọmọ kan tó ṣe alo mi wà ní ọmọ ta ni. ok ọmọ tó máa ṣe rádaràda yẹn bọ̀bọ̀ yẹn. òun náà ni o tó máa mú kinní yẹn. Ah, ọ̀gá ah. business coach. ó yà á ṣe yà. ó yà á yà sí i. ẹ mà ìdí abáwọn nà ṣé wàá pa. òun wọ yìí wọn ẹ ń ṣiṣẹ́. ẹ ẹ ìyá. wọ́n á change aṣọ kan ni. ẹ eh, mo wọ́n change aṣọ aṣẹ parí sí nǹkan ní so director wa ní kiri wá change fún next time. not like that. ó ṣe gan ni àmì ah, tí ì rí ojú tiẹ̀ rí ní industry wa yìí o mo ṣe èmi náà ṣe join àwọn Tunde Dixon. Oh, ó ṣe join ni yeah that's good ah well báyé ṣe náà ló ti rí yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ó mọ̀ ibi tó bá ti ń gbìyànjú tó bá ti ń gbìyànjú ọlọ́run á ṣe ìyànà ọjọ́ kan ìwọ náà wàá débẹ̀ má wọrí ṣé wàá rí iṣẹ́ tó ṣe iṣẹ́ tó ṣe bẹ̀rẹ̀ yìí ó máa fi lówó lọ́mú ó máa fi ṣe nǹkan gidi wàá fi kọ́lé wàá fi ra mọ́tò gidi wàá fi lọ́mọ lọ́wọ́ wàá fi lókìkí gidi wàá rí kẹwàá rárúbáríkà bẹ́ẹ̀ ẹ mi dẹ̀fẹ́ sọ̀rọ̀ kan fún mi. ṣé iná ìfínú ṣe téèyàn bá bẹ̀rẹ̀ pé dé yẹn bẹ̀rẹ̀ dé gbàtà dé location yẹn ṣé ẹ lè débẹ̀ kẹ̀rẹ̀ má kí àwọn èèyàn kẹ̀ má gbẹ má wò sáìdì wọn rárá kẹ̀ dé kẹ̀rẹ̀ wọ inú ibi tẹ́sí lọ iṣẹ́ lọ kẹ̀rẹ̀ jáde padà kẹ̀ má kí wọn. tí n bá ti dé location kí n má máa ta sẹ́ni bọ́ọ̀dì kí n kàn máa wọlé straight kí n máa lejú máa wọ̀nyàn ah no èmi ò kí ń ṣe tèmi bẹ́ẹ̀ o ah irọ́ mi ò ń ṣe bẹ́ẹ̀ o ah ibì kan náà làwa náà ti bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ encourage our young ones now ah no tí bá ti dé location tí bá ti ń gapá báyẹn bí ìgbà tí mo ti ń jọra mi lójú nìyẹn mi ò ń ṣe bẹ́ẹ̀ rárá ṣé orí àwọn crew tèmi máa ń bá ṣeré yẹn àwọn gogolo lólùfẹ́ tèmi ayọ̀ ọkàn mi ní gbogbo wọn in fact àwọn gógó ni ìdùnnú tèmi tí n bá ti rí wọn báyìí tá a ti jọ ń ṣeré tá a jọ ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ mọ́ra wa báyìí inú mi máa ń dùn ní gbogbo nǹkan báyìí òun ló máa ń wá sí mi lára in fact àti máa ma gùn mi iṣẹ́ máa ma lọ lára mi ni because wọ́n ti nífẹ̀ẹ́ mi jù èmi náà nífẹ̀ẹ́ wọn ah, ṣé o mọ̀ pé àwọn kúrì gọ̀gọ̀ àwọn gọ̀gọ̀ náà ń jẹ́ ká wà níbi tá a wà àwọn gọ̀gọ̀ náà ń gbéra gà àwọn gọ̀gọ̀ náà ń ṣiṣẹ́ jù gan pàápàá àwọn kò ṣe fàájì ní àwọn ló ń ṣiṣẹ́ jù àwọn náà máa wà mẹ́ẹ̀ látàárọ̀ títí títí dòru àwọn ọmọ tí wàá lọ rí abẹ́ lọ rìláàsì abẹ́ ṣe abẹ́ mọ̀ kí n máa gara lé wọn lórí ebi ò ṣe tèmi bẹ́ẹ̀ o. ẹ tẹ bá tẹ wá sọ pé ẹyìn má kí wọn ṣé èrè owó tẹ fún wọn èrè má fún wọn lówó ẹ má fún wọn lówó ẹ má fún wọn lówó. arákùnrin ṣé o mọ̀ yìí pé ẹni tí ó bá máa tẹ̀lé tútù nílé ayé ó gbọ́dọ̀ dà síwájú ni ṣé o mọ̀ pé gbogbo nǹkan tèmi ń ṣe yẹn èmi fi ń ra yìí lọ́rọ̀ àwọn ọmọ yẹn náà ó ah, fi ń ra ṣé o wò ó jẹ́ kí èmi sọ àṣírí iṣẹ́ ìkan tí o yìí fún sórí àwọn kù tó wọ yẹn àwọn gbọ̀ngàn náà ń jẹ́ kán pé àwa ìṣiṣẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tí pòdùsà kan bá délé ni àbí ìnvẹ́sítọ̀ kan tó dé tó sọ pé òun fẹ́ ṣiṣẹ́ o tán ibi tó ti ń ṣe screenplay tó ti ń ṣe screenplay lọ àwọn kúrò yẹn náà mo máa sọ pé ah irọ́ àti mi dé ní kẹlù èèyàn báyìí ní kẹlù èèyàn báyìí ní kẹlù èèyàn báyìí ní kẹlù ṣé bí torí pé èèyàn dá sí wọn ni téèyàn ò bá dá sí wọn tó bá suggest èèyàn gan àwọn fúnra wọn náà máa tako èèyàn bẹ̀ pé èkè wọn gbọ́dọ̀ lo èèyàn burúkú ni wọn so gbogbo kí nìyẹn mi fi ń ra yìí lọ́dọ̀ àwọn ọmọ yẹn ni òwe mímọ̀ nǹkan tí mò ń ṣe o. ìgbìyànjú gan inú mà kí wọn ẹ máa fún wọn lówó sẹ ẹ máa mà kí wọn ẹ máa fún wọn lówó. wá arákùnrin jọ ṣé wọn rán ẹ sí mi no kí irú gbogbo àwọn advice burúkú wo ló ń wá fún mi ṣé o mọ̀ mi rí tì tẹ́lẹ̀ ni àbí ìgbà tó fẹ́ join industry yìí mi dé wọn sì wọ́n ní kó wá target láti wá ba career ìjẹni kí ló dé tó fún mi ní gbàgbà advice látàárọ̀. irọ́ mi eh, ó ah, ní àwọn nǹkan tí òun ní kò. ó ti tọ́ ó ti tọ́ eléyìí nìyẹn eléṣù ni ẹ torí mi ò mọ ẹni gbọ̀wọ́ mi tó ti wá ó lè sọ pé tí má ti láwọn kúrò kí màmá kí wọn kí màmá bá wọn sọ̀rọ̀ mọ́ ṣé tí má dé sí tí mo á gara sí wọn jọ tó yọ náà tó bá di pé wọ́n ṣe screen play níbi kan tí wọ́n tí wọ́n dárúkọ mi pé kíkọ́ lomide martin ṣé ọ̀nà kọ́ ọ̀nà ọmọ tákù mi ni ṣé bàbá tèmi jẹ́ nàbí kí n tiẹ̀ pẹ̀lú tèmi náà ṣé mi ni wọ́n sọ wípé kò wá fi ṣàtẹ̀gùn ní indọ́sírì yìí ni àbínà ó ọkọ̀ déédéé ìgbà tó ń bọ̀ ṣé ọ̀dọ̀ babaláwo tó lọ ṣé wọ́n sọ wípé mi dé martin sí ní tágẹ́ẹ̀tì tó bá tà sí lọ ṣáà lọ́ba kárí ẹ̀ jẹ́ kí wọ́n lè fi gòkè àbí kí ló dé tó bẹ̀rẹ̀ sí ni mí gbogbo nǹkan tí mo mọ̀ ṣe gbogbo nǹkan tí mo ṣe táwọn èèyàn tó fi nífẹ̀ẹ́ mi tán tí mo fi ń gba ìlọ́dọ̀ ó lè sọ pé kí n má ṣe mọ́ kí n má fún ọ lọ́wọ́ kí n má bá wọn ṣeré kí n má bá wọn yọ̀ wo kí ló ti ẹ̀sìn orúkọ ẹnu kò kọ́ ni ọ̀yọ́ ni òun yọ̀ gidi gan ni ọlọ́wọ́ dẹ̀ yẹ kó o ṣì ọ́ dàgbọ́ mo ṣàdúrà kan fún ẹ lẹ́ẹ̀kan kí n bá àwọn sọ inú máa fi iṣẹ́ ìṣó yìí. ó máa fi sórí burúkú láàsì ah! bẹ́ẹ̀ ni mo sọ fún iṣẹ́ yìí ó máa fi sórí burúkú dẹ̀ máa fi pàtọ́ láàsì ni ó máa pàtọ́ pọ̀ wá sí nọ́ọ̀sì láàsì ni olórí burúkú aláyé bàjẹ́ olórí pípàjẹ́ abẹ́ máa gbà mí kẹ́ ẹ kí èèyàn bọ́ sọ wípé yóò ní sọ̀rọ̀ báyìí àwọn àwọn wèrè kan wọ̀ ṣáà ní ṣe kọ́ mọ̀ kò sí ọ̀lọ́fù jíg àti gọdà máa ń lọ bọ̀ bọ̀bọ̀ yìí ó máa ń <laughs> kọ̀ máa ń pa mí lẹ́yìn jígọ́ jígọ́ kó tiẹ̀ máa bọ̀ ká ṣe fàájì olólùfẹ́ mi ó mọ nǹkan tí mo ti rí inú mi máa ń dùn gan ah, àti ìgbà tí wọ́n ti sọ yí pé èmi àti ẹlajọ máa wà lórí sẹ́ẹ̀tì báyìí inú mi kàn ń dùn ẹ̀ irọ́ ni o pa. Ìrọ̀ àdáfáwọ̀ kí ló wà nínú ẹni tí ṣe reaction wà almost lies living everything. àlọ́ lórí búkú director kan mo lọ bá ṣẹlẹ̀ ní ọjọ́ ó sọ pé ẹ mi ò good gbé àwọn kan manage. manage báwo tọ́ba rí market wọn ìwọ̀n ìtajà wà bí. kò ṣọ́ ọ̀n sọ ibi ti bá lọ ọ̀rọ̀ mu sábà pèpè mú ní sọ́mọ́ wá ṣé àwọn èèyàn máa ń kó mi jẹ lórí ha ha wọ́n máa dá jáde o àmì ìṣèkú ń dáre o o ti pọ̀ o pàdé <laughs> mi ó mọ nǹkan mo ti sọ fún dìrẹ́tọ̀ yìí mo ló ti rẹ̀ mí díẹ̀ kí ká lọ sáré ṣe fàájì náà. bóyá náà náà. ṣé kí n sáré ṣe sí ẹni fifty bay. sí hundred. hundred àbí. pọ̀ pọ̀ hundred wọ́n ní kán ní o pọ̀ ọmọ yá mi. ọlọ́run ló wọ́n mo mọ sáré sọ fún dìrẹ́tọ̀ yìí pé mo sáré ṣe fàájì wọn náà. Ah, jẹ́ ká lọ bá jẹ́ ká lọ bá jẹ́ ká lọ bá jẹ́ ṣé sùúrù mo bí sí i lọ́sẹ̀lẹ̀. ẹ ẹ jọ́ntò ọlọ́run mo wí pé ara wọn kan ara wọn ga ìgbà ẹlẹ́yìn náà. ara ọ̀gá ni. ẹjọ kí èyàn ṣé wọ́n máa ń ṣàbòsí iṣẹ́. ṣé ní ìṣiṣẹ́ tíátà kò síbi táàbò sí òsì kí lọ fẹ́ sọ gangan. irọ́ ẹ̀gbọ́n tó ẹsẹ̀ mm. ń dùn yẹn tó ń ṣe báyìí yẹn ìgbà tí àǹtí mi dé àǹtí mi dé máa ti ń wò wọn nu fíìmù dáadáa mo láìkí wọn gan bọ́n ṣe wá dé bọ̀dá tẹ̀sẹ̀ ń dùn yẹn tó ń ṣe báyìí yẹn jìgàn àbí kí ló ń jẹ wọ́n kí wọn ó pọ́n wọlé mm àǹtí yẹn dẹ̀ fún wọn lówó. Ah, bí mi ṣe máa ṣe ni ìwà rẹ̀ ni kò sẹ́ni tí yẹn fún lówó ṣé kò fún wọn ni. mi ò béèrè owó lọ́wọ́ wọn. àwọn ah, bá béèrè. irọ́ bọ́n nígbà tó fún wọn lówó tán eh. ẹ ìkókó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ sí. so owó dọ̀fẹ́ lọ́rẹ̀ ni. irọ́. sọ́nà ànábọ̀ lọ́nà fún ni. irọ́ eh, eh, bí ẹ̀gbọ́n yẹn ṣe gba owó tó ẹ̀gbọ́n owó tó wà. ọ̀pọ̀ ọlọ́mọ ni. kò lè yẹ yín. kí ló ṣẹlẹ̀ gangan. Ah. Oh. ọ̀rọ̀ rẹ ti yé mi. má wọrí. <laughs> irú yín pọ̀ gan àmọ́ yẹ ọmọ mi jẹ́ pé orí burúkú ni yóò ṣe wá di tíátà yẹ pé kí ni ìdìsẹ́ mo rí ibú tó ṣe wá náà ni wọ́n tún rí pósì fún tí yóò ṣe padà olórí burúkú ni ọ̀lọ́rọ̀ gbọ́ mo ti máa ń sọ ọtí pé náà ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ́mọ ti ẹnu bọ̀ ẹ́ ọlọ́rọ̀ máa lanu ọ̀lanu ẹnu rẹ̀ gba watermelon olórí burúkú ló ti ṣe fún pa. tọ́ni kò ní kọ́ni mo. dáná mi wèrè olùsí ọmọ sí àárọ̀ ni ó yẹ kó lọ síwájú eyù kó lọ gba kóró ọba ara bọ̀kọ̀tọ̀ ọba sí bọ̀kọ̀tọ̀ kọ́ ra bọ́ọ̀dì ó sì ra bọ́tú wọ́tà kan sí ètè dáhùn. irú iṣẹ́ wo ni. dá mi lóhùn tí mo rán. wọ́n dẹ̀ dẹ́ fún mi. ọ̀fẹ́ dá ọ̀fẹ́ ṣòfò ni orí ẹ̀ burú ni mo rán tí wọ́n fún mi pé rúṣẹ́ wèrè wọ́n ló mọ̀ wá bì kọ́ lọ sọ fún pé òní ò lè jẹ́lẹ̀ fún mi. mo ní mo lọ. nígbà tí ń mi lámọ̀. ó pọ́n tí mo rán seven fifty ní two hundred rẹ sọ ọ̀fẹ́ gbàdúrà ọ̀gá ni ẹgbẹ́ náà ọ̀fẹ́ gbàdúrà lẹ́nu ọ̀gá five fifty lọ bẹ́ẹ̀ fi kún lọ sófò lọ sórí. ọ̀rẹ́ mo bí àmúnáwó lọ́wọ́. Ah, dákun ṣé location bus ló gbé wá bí ni. Hmm, kì í ṣe pé ọkọ̀ lọ́wọ́ wá bí ni bó bá fẹ́ padà lẹ́nà ṣe àwọn aláfọ̀n lówó ọkọ̀ ni. tí o mọ owó mi ó tún máa fi máa. tí yọba kọjá fifteen minutes kó o tó dé o ní ṣiṣẹ́ ìmọ̀ agbára ọlọ́ ìfẹ́ ah! mọ róò tí wọ́n fún ọ wàhálà gbà ṣe bí wọ́n lọ good àwọn ọmọ lónìí. sífẹ́ yìí máa ń ṣe mí báyìí nìyẹn. bá ṣe máa ṣe nù olórí burúkú ó ṣe gọ́ọ̀bù wa kó o tó máa bọ̀ ọmọ òfin. rìn iwájú olòṣì ẹnu ẹ̀ wíwọ́ bí ẹsẹ̀ àga ò ní kú dáadáa ọ̀ bíi ọmọ àlè. mo ń dúró o ọjà jọ lẹ́mìí mi o ọba jọ lẹ́mìí mi wò àti wà àtọ̀gá rẹ̀ kó ní sẹ́yìn. asojú. ẹ̀mọ́ kí ló ṣe yín tẹ̀ ń bá gbogbo kí ló ṣe yín tẹ̀ ń bọ́ bàtà. mo ti tilẹ̀kùn bó ṣe wà yẹn. kí wàá lẹ́yìn. mi ò fẹ́ kó o pé bóyá mo pé mo jù ẹ lọ àbí nǹkan kan mo fẹ́ kó bá mi dọ́gba bá mi dúró bẹ́ẹ̀ ká jà ah, á wá jà ọ́ ah, látúndú àjà láti ó gbọ́dọ̀ jà sẹ́ ó lè bú ní ẹ̀ ti burú ṣọlá tí nǹkan tí mo sọ fún ẹ ìgbà tó ló fẹ́ ṣe tíátà ṣọlá tí mo sọ fún ẹ pé kò fojú sí iṣẹ́ yìí òun adúlówó tí mo kó lè àbọ̀ mọ́ ó wá ń pè mí wọ́n lọ ní ẹ̀dà àmì pé kò wá wà mọ́ wọ́n ní nǹkan tí ò ń pọ̀n ẹ́ ló máa ń dá sí wọ́n ní wàá kọ̀ dédé pariwo wàá bá ṣe mí ìwé rẹ̀ wàá bá ṣe bí alágànná kí ni problem ẹ. ẹ ah, eh, mo mo ò ṣe kókó fún wọn bẹ́ẹ̀ mo ò ṣe kókó ọ kò lè understand nǹkan tó ń ṣe mí ni ọ ọmọ nǹkan tó ń ṣe ọ ní ìṣẹ́ni ti fún wọn. ọ̀dà ìpò ìyàwó ìṣàwọ̀ ìṣẹ́ni ti fún ọ ṣáà ọ̀dọ́ wá ṣe èrè ni ṣọ́ni tí wọ́n ní òpé ni ṣé gbogbo eléyìí tó ń ṣe kò nídìí bámi bámi lọ́sẹ̀ bámi bámi jàṣẹ́. kí ni mo wọlé báyìí torí ọlọ ọtọ́ ni mo ti mò ń sọ yí bí mi ìṣe kọ́kọ́ bẹ̀ o ṣe kankan bẹ́ẹ̀. o ṣe ọkọ fún wọn. ok àwọn tó wá fi jẹ́ ìṣòro ẹ̀yà wèrè àbí. ẹ̀kọ́ mi ìsanwó kan bẹ̀ ẹ̀kọ́ ni understand mi ló ń dùn mí. àbí ìyá wèrè yóò understand ṣé ọ̀rọ̀ bí mo sọ fún ẹni láì mo ní wọ́n ti mo dálẹ̀ mo ló pọ̀ mo ní tó bá mess up máa dín pẹ̀lú àbí mo sọ fún ẹni. ṣé ẹ̀kọ́ jẹ́ ọ̀rọ̀ dánù pàtàkì ọwọ́ àwọn olùfẹ́ yé mi. ooo oh, kí ni mo kóra mi sí báyọ̀ lọ́hùn kí ni mo ṣe fúnra mi báyìí kí ni mo ṣe fúnra mi kí ni tó kí ni kí ni kí ni ooo àwọn ẹgbẹ́ wọ̀ wọ́n ọ̀lọ́lọ́ ọ̀lọ́lọ́ ah mo láti mo yẹ cháàjì yẹn adidius ni bàbá yìí ni ọ̀rọ̀ fún mo dàgbà abẹ́là abẹ́ ni ẹranko ni bàbá yìí o oh my god. mi ní parọ́ fún ẹ anytime to bá ti wà pẹ̀lú mi inú mi máa ń dùn ni. bó hmm. ṣe ń ṣe ló ṣe oh sure Seriously. i know that. mo tó ṣe mí. Ah. èmi ṣe. seriously. ah kí ni mo ṣe fún ẹ. ṣé láti jọ bóyá mo wá ṣe ẹni ìwà mọ̀ ọ́n láti jọ ìtí tí ń yọ wa kó má tẹ̀lé ní bíbí o jẹ́ kí wàá lọ mọ àwọn fámìlì àbí kí mi gan wàá mọ àwọn fámìlì tọ̀dọ̀ ah. well well well Me ní parọ́ orí sọ. So honestly but èmi fúnra mi mi ò lè sọ pé nǹkan báyìí ló ń di wa lọ́wọ́ ṣáṣọ mọ́ mi ò lè sọ bọ́ bó ṣe sọ yìí o ogun yẹn ti bàjẹ́ a máa gbé ìgbésẹ̀ I'm telling you. Thank you, honestly I'm so happy to have you tani. Ah, ah, ẹ̀gbọ́n báwo ni ah, olórí eléyìí ìyàwó ẹ̀gbọ́n alfa ṣé o gbádùn ẹ jẹ ìrẹ ẹ̀rọ ṣe wà pa. tó wà pa ya ẹ̀rọ náà ẹ̀gbọ́n ó jẹ́ ẹ̀rọ ti yìí nìkan. pẹ̀lẹ́ so mo ṣe sọ ah! ọkàn máa lọ. Ah! sórí ìbọ̀bọ̀ yìí dàrú ni kí ló ń ṣe bọ́ yìí náà ojú òṣùnà fún ni ṣé bó yẹ kó wọnú yàrá nígbà tó ra wa méjèèjì ta wà báyìí ah! àìnílàkàyè bọ̀bọ̀ yìí ó máa mú mi ṣe nǹkan tí mi ò fẹ́ ṣe rárá kò sí wàhálà.

Take my tin kò ló báyìí. Bọ̀dá mi bọ̀dá mi ló dé bọ̀dá mi kí ló dé kí ló ṣe fún yín náà. Yóò burú ni. Bọ̀dá bọ̀dá mi. Ìyá wèrè ni ló ń wo oṣù wo ló ń pa yín. Bọ̀dá mi ni ayé yẹ gbogbo kọ́. Bọ̀dá mi kú òkú. Bọ̀dá mi. Bọ̀dá mi kú bọ̀dá mi jẹ́ ìmú bọ̀dá mi. Bíbí ni bíbí ni orí ẹ̀ dàrú ni. Ó ń pariwo ó ń pariwo bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi. Kí ló ṣe ọmọ ìmọ̀ ti jáwèrè. Bọ̀dá mi I love you ìtumọ̀ gbogbo eléyìí báyìí sì. àbúrò mi ti ya wèrè. o ti ya wèrè. mo ya wèrè bọ́dá mi. Ah. mo ya wèrè. mo ah. ya wèrè. Ah. má wọlé má wọlé má wọlé má wọlé wọ́. ọlọ́run ló lè gẹ̀dá yọ inú ẹ̀dá díjú kó tó lọ nínú ayé tá mo fẹ́ wí fún ọ ta mo fẹ́ rò tèmi fún o ọ̀rọ̀ yìí ti sonú ẹ̀kú o ìyẹn ti dààmú mọ́ra o ó dààmú mọ́ra o tó bá jẹ́ pẹ́nu ṣe é ṣí mi bá mọ́nú rẹ o ò bá mọ́nú mi o ṣùgbọ́n kò ṣe ṣí o kò ṣe ṣí bí ìgbà o kòkò alágbọ̀dà kùnmí lọ. Ah! ọlọ́run àṣé o mo máa dúpẹ́ ọlọ́run àṣé mo ṣe máa padà jẹ́yàn láyé àṣé mo ṣe máa padà lówó tẹ́ pé èmi náà wà kọ̀ǹtró àti ilé àtòkò àṣé mo máa padà ra mọ́tò tí wọ́n máa lo fẹ́ǹsà tí wọ́n máa lo range rover ẹ̀ẹ́n ah ọlọ́run mo dúpẹ́ o tẹ́ pé màá máa travel out láti Germany títí lọ sí London títí lọ sí Yankee tí wọ́n máa lọ jẹun ọ̀sán ní London tí wọ́n máa lọ jẹun àárọ̀ ní France ah ọlọ́run ṣé o ọlọ́run ṣe mo dúpẹ́ o mo dúpẹ́ o ah lẹ́dàá mi mo dúpẹ́ o tó kàn mú oúnjẹ mi wá fún mi nírọ̀rùn ah mo dúpẹ́ ọlọ́run ah mo ra àánú gbà àánú ni mo rí gbà o ah ọlọ́run ṣe mo dúpẹ́ mo dúpẹ́. ó ga o ṣé bílẹ̀ ayé ìṣètò báyìí àṣìyàn tó máa ń rò nǹkan dáadáa náà ó ṣì wà for the first time láti ìgbà tí mo kọ́ tí mo ti gbọ́ láyé mi wọ́n rí èèyàn kan tó ṣe èrò nǹkan dáadáa ewu bí ìrònú ẹ̀ ṣe fún àyìn ewu gbèsè ayé ló ń rò bó ṣe máa jẹ èèyàn bóyá máa ṣoríire bóyá máa ṣàánú fáwọn èèyàn nǹkan tó ń rò nìyẹn yàtọ̀ sẹ́wọ̀n tó à ah, ọmọ ah, àbí kí n máa lọ́nu gbóyè mọ́ ni irú eléyìí tó ronú báyìí sin sáìdì tóun ti wá máa da bí a kì í tẹ̀lé tẹ̀lé kí n máa lọ gbé sáìdì tó ti wá màmá láwọn èèyàn tó máa ń ronú dáadáa wọ́n lè kú lọ́dọ̀ àwọn tó ń ro tó ń ro tó ń ro kúrò tó ń ro sí káàkiri tó ń fẹ́ para wọn táìpọ̀ fẹ́ pàbúrò tábúrò fẹ́ pẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n fẹ́ gbá àwọ̀ ara wọn tí ìyá fẹ́ pọ̀ mọ́ tó ń ro kúrò kiri tó ń dà bí ọmọ nǹkan tí máa ṣe náà nìyẹn hmm, nǹkan tí máa ṣe náà nìyẹn. ẹ bá mi ẹ bá mi rè mo láìpì ń gan mi ò wá lọ mo láìpì ń gan mo láìpì ń gan ẹ oníyàn. fine bẹ́ẹ̀ ni wàá yín ṣe máa fine bẹ́ẹ̀ nìkan yín ṣe máa fine. ẹ wọ̀ kẹ́ spirit náà ni tí spirit wa tó bá yẹ kó ṣe bára wọn jọ yẹn náà mágẹ́ẹ̀tì ni ó lẹ̀pọ̀ ni kò sí wàhálà ìgàn. èmi náà rí bẹ́ẹ̀ kò ní ìdíkẹ́ sọ èmi náà rí. sáà ìbẹ̀rẹ̀ wa lọ. mo lọ alápẹ̀ ni mo lọ. lápẹ̀ lápẹ̀ sáà ìdìbẹ̀lẹ̀ mi náà nínú inú ẹ́stéètì eh, ah, lè lápẹ́ lèmi ń gbé. mo máa ń gbàdúgbò àwọn tó da ló máa gbé bẹ̀ àwọn èèyàn dáadáa. ó gba àwọn iṣẹ́ tẹ̀lé gbogbo àtà ń gbé lápẹ́ in fact our peaceful gan. o ní ìdíkà sọ fún mi mi máa dìgì dáadáa ayọ̀ ní ọ̀rẹ́ mọ́tò máa dé. ok. mo kàn láìpẹ́ yín ni o mo kàn láìpẹ́ ṣe dá yín mo kàn láìpẹ́ gbogbo nǹkan yín ọlọ́run mi náà rí bẹ́ẹ̀ láìsàn. Ah. lápẹ́ bókì jẹ́ lẹ́kọ̀ọ́ ọ̀gá mi ẹ̀dúró bá sọ̀ kí láyè kóró mi o lákọ́ bógi jẹ lẹ́kọ̀ọ́ lákọ́ bógi jẹ bógi kóró mi ọ̀gá mi lákọ́ bógi jẹ lẹ́kọ̀ọ́ lákọ́ bógi jẹ wọlé pẹ̀lú ṣéjì yan ara rẹ̀ omi ní ṣéjì lọ́wọ́ o lákọ́ bógi jẹ lẹ́kọ̀ọ́ lákọ́ bógi jẹ lẹ́kọ̀ọ́ ọ̀gá mi èrò èrò bọ̀ lẹ́yìn jẹ kóró mi lákọ́ bógi jẹ lẹ́kọ̀ọ́ lákọ́ bógi jẹ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ lákọ́ bógi jẹ lẹ́kọ̀ọ́ lákọ́ bógi jẹ lẹ́kọ̀ọ́ lákọ́ bó oníṣẹ́jì bàbá yìí lákọ́ bógi jẹ lẹ́kọ̀ọ́ lákọ́ bógi jẹ lẹ́kọ̀ọ́ lákò abọ́gijẹ lákò abọ́gijẹ ọ̀gá mi mọ̀ ọ́ bẹ̀rẹ̀ jẹ́ pé omi ó ti yẹ yín lákò abọ́gijẹ lẹ́kọ̀ọ́ lákò abọ́gijẹ wà á jẹ́ pẹ̀lú ṣe ń jẹ ọ̀gá mi jẹ́ dúró pé omi ọ̀gá mi ó yẹ move ẹ move ẹ̀mú lákò abọ́gijẹ lẹ́kọ̀ọ́ lákò abọ́gijẹ lẹ́kọ̀ọ́ ó yẹ move ọ̀gá mi ẹ move lákò abọ́gijẹ lẹ́kọ̀ọ́ lákò abọ́gijẹ lákò abọ́gijẹ lẹ́kọ̀ọ́ lákò abọ́gijẹ lákò abọ́gijẹ lákò abọ́gijẹ mo ò ní ṣe jù lákò abọ́gijẹ lẹ́kọ̀ọ́ lápá bókìjà ẹ̀dá kan lápá bókìjà owó ẹ̀dá wájú. owó ẹ̀dá bẹ́ẹ̀ mo bá a fọn ṣe jù owó níjà bẹ́ẹ̀ mo ti sọ mi lọ́jà five hundred naira jọ mi níṣẹ́ jù o sango owó ẹ̀dá owó ẹ̀dá lápá òun yẹn. ẹ gbà wọ ẹ máa fún iṣẹ́ jù. àbèjì àbèjì ẹ sọ wọmi mi kàn láìkì yín ya mo fẹ́ wà yín dàgọ́. gbogbo àwọn tó wà ní mọ́tò yìí náà òun nìkan náà ló ṣe dáadáa òun nìkan ló tìkì dáadáa nù wọn nǹkan ọmọkùnrin àgbépẹ́lí dáadáa tí bá ti mú nǹkan ọmọkùnrin ẹ̀ ń sìn yín rí àdòwò fún mi owó ńlá ilé àwọn apọ̀ ó ṣú ọ̀bàjẹ́ ọlọ́run bó ṣe sìn gbọ́nlẹ̀ bó ṣe kì í síbẹ̀ nǹkan ìbẹ́ẹ̀ náà ló ṣe máa kì í sí wàhálà ilé náà ni màá mú mo ti decide. ṣoríire o ẹlẹ́dá mi mo dúpẹ́ o mo ṣoríire o. ẹ ẹ má bínú ẹjọ́ arábìnrin kí ló ṣẹlẹ̀ èmi kàn wò pé nínú mọ́tò yìí ẹ mọ̀ ẹgbọ́n kò ń pọ̀ mẹ́ èmi ẹ̀ ń sáwọn pé ẹ̀mí àti ìtọ́kùn. àlàyé kí ló kọrin ẹ̀rẹ̀ ń disrupt mi kí ló ṣẹlẹ̀. Ah. omi wò pé òkò òwe kọ́ ẹ̀. ẹ kó wo ni ah, mò ń kọrin níjà rẹ mo ti ṣe wọn bá tí mo lè ṣe fún yẹn rẹ. ọ̀dẹ̀ ó ń ṣó ski nìyẹn o òun náà ń ṣó pé òun arínúróde olùmọ̀ràn kan ó ti mọ̀ ọkàn mi òun ṣó ọmọ ọ̀dọ̀ àgbà ọ ìwọ tó ti lọ tán ìwọ tí mo ti tí mo ti lo súra yẹn tán pátápátá lẹ́sẹ̀kẹsẹ̀ kàkàn débi tó fìrí báyìí ìdẹ yorùká yẹn jáde ìwọ àwọn afi gbá ẹ straight kí nǹkan ọmọkùnrin ẹ kó dẹ̀ dọ́dọ̀ bàbá lẹ́sẹ̀kẹsẹ̀. ọ̀yẹ́ kẹ́kẹ́ bá fọ́ọ̀kì fọ́ọ̀kì fọ́ọ̀kì bẹ́ẹ̀ bá fọ́ọ̀kì ẹni sọ́ọ̀rì yẹn kọ́ ọkọ̀ ọ̀tá ayélujára ẹgbàá yìí

wọ́n bọ̀ ọ́ bí òun kálákò ọbẹ̀ mi mú kinní mi ọbẹ̀ mi sọ̀kun owó. àlàyé kí lẹ báwo lẹ ń ṣe mọ̀ pé ọbẹ̀ mú kọ́ ọmọkùnrin bọ́ ìjà inú ròde. ìfọ̀ tó ń rọ̀lọ́ kọ́ ni ẹ̀mí náà gbọ́. eléyìí ti yẹ wèrè o. ẹ rí pé bóyì ti máàdì náà ẹ rí kó ti máàdì ni. dábàá sọ pé kẹ́ máa wo èrò kẹ́ tó máa gbé ẹ ti kẹ́ran mi rò báyìí.

bá a ah, kí ló dé kí ni mo ṣe ẹ à ń gbéṣẹ́ lé mi lọ́wọ́ a ah, kó tẹ̀ dábàá kí máa kó gbénu gbó mo ò ní gbọ̀n kankan mo ò ní rí kankan mi ì ní mọ̀ kan tó ń rò kémi nìkan máa dá gbé bí gan ó pè mí kí ló dé ah, ibo mo tẹ̀ ti lọ kàn wàhálà báyọ̀ lọ́rùn jẹ́jẹ́ bí a rọ̀ ṣàánú mi o nínú bàjẹ́ gbẹ́nu ṣe é ṣí mi bá mọ́nú rẹ̀ o ò bá mọ́nú mi o ṣùgbọ́n. bó ṣe ń lọ èkó dẹ̀ tètè ṣó ti gbọ́ bẹ́ẹ̀ yẹn mo ti gbọ́ máa tọ́jú ẹ̀ ó dàbọ̀. Hmm. ó ní kí n máa bóun tọ́jú ọkọ èmi tó jẹ́ pé mi gangan lọkọ ẹ̀ kọ́kọ́ ń tẹ̀lé ó wá ní kí n máa bóun tọ́jú ọkọ bó o ṣe ń lọ ẹ̀ àrọ lámilámi là ń rí ẹnìkan ò ra bó ṣe ń lọ ń lọ kú ni. Ah! mo dáwọ́ ayé mi bàjẹ́ iwi iwi ah! nǹkan ti ṣẹlẹ̀ ńlá yẹn iwi tún bínú ara wọn iwi tún jàsọ kọ́ torí ọlọ́wọ́ ayé mi ti bàjẹ́ nínú gbọ́ ààbò níbi gbé láyé mi jẹ́ kí ni o ṣe bí bàjẹ́ torí ọlọ́wọ́ iwi iwi kí ló jà á ibi tí mo kú sínú ẹgbẹ́ ayé mi ah! bóun ni ẹ̀ṣẹ̀ yìí báyìí ṣé lẹ́yìn náà wà ní ah! kó lọ kú. Eh! Ah! Eh! bí wọ́n ní bẹ́ẹ̀ gbé báyìí ọlọ́run eh! báwo ni ìjọba ẹ ṣe gbèsè ayé mi báyìí èyí ṣe gbọ́kànlé o ah, ọmọ ara yẹ oríṣiríṣi ló ń ṣe ọlọ́run ló lè ṣẹ̀dá yọ inú ẹ̀dá jìjì kò tó lọ. Ah, ayé yìí máa le o ṣé ìtòkè olórí burúkú yìí ní ilé ìṣe ní kọ́ ẹ̀hún lọ́kù. eléyìí eléyìí tó bá wà léèyàn gan kò lè ríyàwó. ìwé ìṣeré fẹ́ẹ́ mo dámọ̀ ah. ayé yìí lè o nítorí ẹni tó yẹ ní kọ́ lọ kọ́ rẹ̀ lọ kú dànù ni ah, ọmọ. kò síbi tí mi ò tí wá dé o kò síbi tí mi ò tí wá dé mo dẹ̀ mọ̀ pé bó ṣe wà yẹn <laughs> nǹkan tó wù ló ṣe nǹkan tó mi fẹ́ kẹ́ mọ̀ ni pé gbogbo gbàkígbà tó bá padà kó lè padà sínú ilé tèmi o ṣe sùúrù ọkọ mi. mọ́mí kò lè padà sínú ilé mi mo mọ nǹkan tí mò ń sọ. ìwọ tí ẹ ń jọ ká ní. a máa ṣe bí ẹni tó lágànà kí ni problem ẹ. ṣé o mọ̀ pé ìgbà tó ti pè mí tó ti lẹ́ẹ̀rẹ̀ lèmi náà ti pa àfa àfáàdẹ ti jẹ́ kó yé mi wípé a máa rí wípé kò ṣe kó sọnù àfáàdẹ ni ti bá ti rí báyìí kí ṣáàmú wá káwọn ṣáàbà mi ṣe gbogbo ètò táwọn máa ṣe fún káwọn fún lómi sẹmisẹmi kán ké láwàláwà lákùátà kán ké láàyè láàyè láàlá ní gbogbo nǹkan tó bá máa ṣe fún pé ara ẹ̀ á balẹ̀ ah ṣùgbọ́n ìtò ń sọ pé o ní ah, ah, ah, àbúrò ẹ ní. gbogbo nǹkan tó bá ń kọ fún ọlọ́run á jẹ́ kó ṣiṣẹ́ lára ẹ̀ ní tèmi ń sọ mo dẹ̀ sí stand lórí ẹ̀ mọ́mì tí ó bá padà dé kò ní padà sínú ilé tèmi ẹ jẹ́ kó máa bọ̀ lọ́dọ̀ yín. àyìn ò lè lọ́mọ burúkú fẹ́ kùn pa jẹ. mi ò lè fẹ́ kùn pa jẹ tí mo lè dọ́dọ̀ yá ẹ̀ ni. tó bá padà sínú ilé mi tó bá padà sínú ilé mi mm. torí mo mọ ó dà mí láàmú gidigidi gan orí òpè orí òpè ó kolú gidigidi gan mm. a máa wà bẹ́ẹ̀ tí àgùnrán bá jà. inú ló yìn bí ẹ ah. ìwọ tí ẹ járe iná tó bá ṣàtiri tó bá tiri mm. tó bá ti padà wálé ṣáà tètè pè mí kí n kì í mọ́lẹ̀ kí n tètè mú lọ́dọ̀ àfa wọ́n bá fún lómi sẹ́mísẹ́ mi káyé ẹ̀ lè nítumọ̀. òṣùwàlà òṣùwàlà. kí ni kí bẹ́ẹ̀ ṣe kó jẹ́. mi ò fẹ́ nǹkan kan mọ́ wa ókè. ṣó tún bẹ́ẹ̀ mi náà jà ni. àmọ́ ṣe máa bá yín jà ẹ̀ ò ní jà tèmi àti mú kọ́ wa ókè ni. Oh, okay. Ẹ̀rọ ayé tó tó àkàwàrà ọmọ ara ayé. ayé tó tó àkàwàrà ọmọ ah, ah, Ẹ̀yin ọmọ ènìyàn, kí ló máa ń ṣe yín báyìí? Níbi tí mo rọra fi àdàgbà ètò mi rọ̀ sí jẹ́jẹ́ fúnra mi tí mò ń gbatẹ́gùn o tún wá lọ jókòó sí ojú atẹ́gùn mi ibi tátẹ́gùn ń gbà wọlé ló tún lọ dì í ah, ah. arákùnrin ṣó ohun tí mò ń wí ni dídé. inú ẹ̀dá ìdúkò tó lọ nínú ayé bíbá kí ni mi ti bàjẹ́ kí ni mo kóra mi sí nítorí ọlọ́run kí ni mo kóra mi sí ìgbóra akóǹgbòrò pé ká wá gbénu gbó ní àánú gbó lè pè wá the same thing ní five hours mo fi wọnú gbó yìí five hours irun ti ṣàbòsí ẹyẹ ti ṣàbòsí ara wọn ewé ti ṣàbòsí ara wọn kí ló dé torí ọlọ́run ah, àwọn ẹranko náà tún ti ṣàbòsí ara wọn wọ́n ti bínú ara wọn e, igi ta tún jókòó tì níbi ká tún fi sinmi òun náà tún ṣe òun náà tún òun náà tún bẹ̀rẹ̀ sí ní bínú ó tún bínú ẹjọ́ torí ọlọ́run wíwá yìí wà wáyé torí ọlọ́run. Ah! ìṣẹ̀dá ògọ̀gàn ọlọ́run dá tí ó kì í ṣàbòsí ara wọn. kò sí ṣẹ̀dá tọ́lọ́run dá tí ó ṣàbòsí ara wọn bó ṣe ń wo tàwa ẹ̀dá èèyàn lárí igi sígi tí wọ́n bá jọ dún pọ̀ wọ́n sọ̀rọ̀ ara wọn ẹyẹsẹyẹ tí wọ́n bá jọ sọ̀rọ̀ pọ̀ wọ́n ti sọ̀rọ̀ ara wọn bó o ṣe ń wo àwọn ẹja nínú omi wọn tí kan bá sọ̀rọ̀ láàrin ara wọn lè pé èmi ló yẹ kéléyìí ọ̀fẹ́ o èmi ló yẹ kí n fẹ́ léyìí ṣé wọn ò ṣàbòsí ara wọn báwọn ṣùgbọ́n torí pàwa èèyàn ẹ̀dá èèyàn àwa ń ti wa la rínú ara wa la fi mọ́ nìkan là ń ṣàbòsí ara wa sórí ní tó jájú ni pé kéèyàn mọ̀ wádìí ayé jù téèyàn bá wádìí ayé jù yọ̀ọ̀kan tí ọ̀yẹ́ ọ̀kan o ntí ọ̀yẹ́ orí yóò rí ojú rí ó sì rí mẹ́tàlá ó ní wọ́n fi máa ń sọ tí wọ́n bá ń sọ̀rọ̀ títí àwọn èèyàn ní ara làwọn àmọ́ wá wo tí ń ṣẹlẹ̀ yìí. gbogbo nǹkan tí wọ́n ti rí yìí náà ó ti tó mi ò ṣe mọ́. n ò gbọ́. níbi tí mo pàdé yìí ó ti sú mi ẹ jọ ń torí ọlọ́run mà kí ni nǹkan tẹ fún mi jọ kí ni àná yẹn mo ò fẹ́ mọ́ mo ò ṣe mọ́ báyìí ó ti sú mi mo ò ṣe mọ́ ẹ jọ ń torí ọlọ́run ẹ jọ ẹ bá mi yọ ẹ bá mi yọ ẹ jọ ń torí ọlọ́run ọlọ́run ní báyìí jẹ ẹ jọ mi ṣe mọ́ ẹ yọ mi mi ì máa gbọ́ nǹkan mi ì máa rí nǹkan mi ì fẹ́ máa mi mo fẹ́ wà bí ṣe wà tẹ́lẹ̀. ẹ wo ẹ gbà o ẹ wo ẹ gbà o déédéé mi ni mo jókòó ń sì pé ń ò sọ fún ọ pé ń ò gbèké ní ilé ọlọ ìwọ lọ sọ pé ntọ́ fẹ́nu mo tún ní owó mi òní ìtọ́ fẹ́nu. ìgbà ìmọ̀ ni ìgbà ìmọ̀ ni. o ti ya wèrè. àwọn èèyàn àwọn èèyàn ti bí ọ́ ti rí mi bí wèrè wọ́n ti pè mí wèrè mí ìdẹ ya wèrè hm? wọ́n ti rí mi bí wèrè. o ti ya wèrè ọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fẹ́ ya wèrè ni ẹbí rè. kọ́ ọ̀jọ̀ akọrin ọba o yeah, yeah. Tell me, baby. Ẹ̀rọ ayé, ẹ̀rọ ayé, ayé tó tó àkàrà ah, ọmọ aráyé. Ẹ̀rọ ayé, ẹ̀rọ ayé, ayé tó tó àkàrà ah, ọmọ aráyé. Ẹni ni kó kí ni lẹ́yìn o, àwọn yẹn fẹ̀gún sọ́wọ́ ẹni dání kò fẹ́ ní lójú àwọn yẹn fata sẹ́nu ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé ọmọ aráyé o.